بسم الله الرحمن الرحيم ان الحمد لله وسبع بقى انت بقى دنياهم انا بقى فهمها جريئه رجيم بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده سبحانه ونستغفره ونسترشده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 عبده ورسوله صلى الله عليه وسلم إن أفضل الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وإن كل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته adúpẹ́ الله الله Allah tí ó ṣe wá tá à ń jẹ́ àlùmọ́ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ọlọ́run ránṣẹ́ anabi wa ò ti ṣàbòsí pàápàá bi ti wù ọmọ balaga risalata wa adala amana ẹ mọ̀ ọ̀tọ̀ ni kí wọ́n rán yẹn ní nǹkan kéèyàn ó fi tiẹ̀ kún tàbí kéèyàn ó yọ tiẹ̀ kún bẹ́ẹ̀ ànábì sallallahu alayhi wa sallam kò fi nǹkan kan kún ẹ̀sìn kò yọ kankan kún nù ẹ̀sìn ìnáma já ànábì hada dín hanif kàmá abara u aṣáàrì déédéé tọ́lọ̀ sọ fún kókó mu wá fún wa ló wá mu wá fún wa salawatullahi wa salamuhu alayhi ànábì sallallahu alayhi wa kò fi nǹkan kan kún ẹ̀sìn ànábì ọ̀yọ́ kankan kúrò nù ẹ̀sìn bí ó ṣe pé àlàyé kódà ń ló fà á tó fi jẹ́ pé ogún ọdún àtọdún mẹ́ta òun ni aláàfin sọ alukurani kalifa nabi hasbal hajati albashariya níbàámu sí. Si bí bùkátà ọmọ ẹ̀dá ènìyàn tọ́lọ́wọ́n bá ń rán ànábì sí bó ṣe lọ wọ́n ti máa ṣe nǹkan kan lọ tálà ọ̀bá fẹ́ ká ṣe mọ́ yóò mú àyà wá fànàbí sallallahu alaihi wasallam wọn ò ti ní máa ṣe nǹkan kan tálà ọ̀bá fẹ́ ká ṣe yóò mú àyà fànàbí sallallahu alaihi lápèjúwe báyìí là ń kọjú sí kírun tẹ́lẹ̀ ńlá ti fa aláàsì padà sọ pé ẹ má kọjú sí magiribu mọ́ ká má kọjú sí mashrik ti ṣe alkibla ìta ń ṣe tẹ́lẹ̀ ńgbà táyà ti dé ó jẹ́ ẹsẹ̀ náà nàbì tó kà fún wa sallallahu alaihi nǹkan kan bẹ tẹ́lẹ̀ tẹ́ pè ní nikahul mut'a nikahul mut'a irú bíi pé èèyàn àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ó ń gbé Ìbàdàn Ìbàdàn ní gbogbo fámìlì rẹ̀ wà ó wá níṣẹ́ iṣẹ́ gbé làbújá yọba fẹ́ yàwó kasa Àbújá tó bá ti ṣiṣẹ́ bá ti di gbogbo làbújá tó tún fẹ́ gbé lọ bòmí ìyàwó tàbújá ó tún ti fìyàn lẹ́nu yóò tún lọ títí títí tí àyàdé àdìfì dé látọ̀dọ̀ anabi sọlọ sọlọm anabi sọ fún wa pé ọlọ́run sọ pé nìka olùmọ́tà ká máa fẹ́ yàn nífẹ̀ẹ́ pé akẹ̀fẹ̀ gbádùn lára rẹ̀ àtúnlẹ̀ fílẹ̀ tó bá yá ká sọ̀pẹ̀ nígbà tí àyà ò tíì dé kò tíì di ẹ̀ṣẹ̀ àyífọ́lẹ́ mi ìgbà táyà ò tíì dé kò tíì di kíni o ṣùgbọ́n nígbà táyà ti dé ó ti di pé tọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kánà nẹ́sù yashrabuna al-khamr àwọn èèyàn mutí. nígbà tí o ti sọ àyà tó sọ pé ká mọ́ mu immediately táyà dé lànàbí wa sallallahu alaihi wasallam lọ́ọ̀kà fún wa pé ọlọ́run ní ọtí mímu èèwọ̀ ni fún mùsùlùmí wọ́n sì filẹ̀ so anabi wa sallallahu alaihi wasallam kò sàbòsí anabi ò sàbòsí ọlọ́run ọba ń ràn balaga risala ó jíṣẹ́ yẹn ó pé adal amana gbogbo ti responsibilities tí Allah subhanahu wa ta'ala tó gbé kọ́ lọ́rùn pé lọ sọ fáwọn èèyàn ànábì ṣe ìtọ́lọ́run ló dá ànábì sọ fún akọ́dá sallallahu alayhi wa sallam gbogbo ti Allah ní kò dá ànábì sọ fún apẹ́ kò sallallahu alayhi wa sallam sọ ọlọ́mọsàbà kẹ́ ànábì ọlọ́mọsàbà gẹ̀ ànábì gbogbo àwọn tẹ́jọ́ ṣe wàhálà lórí ẹ̀sìn حتى تركنا نحن أمته alalmahajatul bayda tànàbí fi wá fi wá àwọn àlùmọ̀ rẹ̀ tó fi في fi wá sí orí ẹ̀sìn tó dáa tó jẹ́ pé kò sí rùjú ń bẹ̀ láìlù ha kanahari ha òru àtọ̀sẹ́ ìsìláàmù bí ọ̀sán lórí torí pé kò sókùnkùn ń bẹ̀ láyà zigu aniha ilà halikun ẹnìkan ò ní sọ pé bá ṣe ṣe islam kọ̀tẹ́ ńlọ́rùn àfẹni tọ́lọ́run ọba bá ti kádàrá orí ibùmọ́láyà àti lọ́rùn abẹ́ subhanahu wa ta'ala kọ́dàkùn kọjọ́ nínú àánú rẹ̀ kó ṣe wá ní òrìjínà ẹlẹ́sìn tọ́jà yìí pé kójú ọ̀rọ̀ wà lọ́rùn láti fi ẹ̀sìn tẹ̀lé tànẹ́bì mutaba atur rasul ká ẹ̀sìn tẹ̀lé ti ànẹ́bì wa salawatullahi wasalamu alayhi ikhwatal iman ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ yá mi nínú ẹ̀sìn à ń Ramadan Sha'ban ó ti ó ti ń lọ báyìí and is the next month to Ramadan tẹ́báyà wò ó àwọn èèyàn máa ń rò pé ọ̀rọ̀ Ramadan wà controversial ẹ n tí a ń sọ náà nu ẹnu yín ò kò ẹnu yín ò papọ̀ àwọn kan ní ọ̀la ni àwọn kan lọ́tún la ni mùsùlùmí tọrọ bá wá yé oná wàá máa sọ pé ẹ wo ẹyin yẹn wá n tí wọ́n sún yẹn náà rèé yóò máa wí bẹ́ẹ̀ torí pẹ́ sìn òye ẹ wá já clear rẹ̀ àkọ́kọ́ ká tó lọ clear rẹ̀ o ẹ má gbàgbé pé àwọn kèfèrí àtàwọn mùnáfìkì àwọn ni wọ́n gbọ́ sídìí bọ́rọ̀ àwẹ̀ ṣe máa rí níbẹ̀rẹ̀ àti níparí tí wọ́n wá ń sọ ọ̀rọ̀ tí ọ̀dà ṣe tí àwọn mùsùlùmí tẹ́sí òye ẹja kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tiwọn ná tí a bá tẹ̀ ń sọ pé controversy ó wà lórí ọ̀rọ̀ àwẹ̀ tí kèfèrí kan wá fẹ́ gbẹ́nu àwọn àbí kèfèrí tó fẹ́ gbẹ́nu bọ ọ̀rọ̀ àwẹ̀ léèrè pé ẹ ti náà gbogbo kèfèrí sábà sọ pé ẹjọ́ akọ kílẹ̀ láàrin ara wa pé báyà àwọn mùsùlùmí náà wà fẹ́ sọ pé òní là á bẹ̀rẹ̀ ọ̀la là á bẹ̀rẹ̀ òní ni wọ́n bẹ̀rẹ̀ nìbàdàn ọ̀la ń bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ yẹn ẹjọ́ akọ fìyẹn sẹ́gbẹ̀ẹ́ náà ọ̀rọ̀ ọ̀nà olénu á yanjú ẹ̀ ẹjọ́ akọ́kọ́ tiẹ̀ yanjú àwọn kèfèrí tí wọ́n ń gbẹ́nu bọ ẹ̀ẹ́n táwọn nínú ẹ̀sìn yín tẹ́nu ọ̀pákò ẹjọ́ akọ́ yanjú Pot called kettle black. Pot ìkòkò ìkòkò dúdú ọ̀rẹ́dì ìkòkò amọ̀ tẹ́gbẹ́ dúdú ni ọ̀rẹ́dì kò tún sí kankan tí a máa ṣe é fojú kún ó tún gbé kaná lọ kó tún dúdú kí kòkò ọwọ́ a máa sọ pé kẹ́tù dúdú ẹ gbọ́ pot calls kettle black ah, ìkòkò wa ń sọ pé àgé dúdú ṣé gbogbo ọ̀ràn àgé ní dúdú ni ṣé gbogbo ọ̀ràn àgé láàmú gbé kaná ni gbogbo ọ̀ràn kòkò là gbé kaná tá ń gbẹnu ajá bọ mí tá ń gbẹnu kèfèrí bọ láti bọ sọ fún ayé pé ọ̀rọ̀ àwẹ̀ wá wà controversial nígbà tó jẹ́ wípé gbogbo ẹ̀sìn òkú pátá tá a bá yọ ìsìlámù sẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀sìn òkú pátá ọ̀rọ̀ wọn tiẹ̀ kọjá apáwà controversial ó contradict ní tí ò tiẹ̀ bára lọ. gbogbo tí wọ́n papọ̀ tó ń pè ní traditional religion ṣé kankan náà ni wọ́n ṣe Ògún Ṣàngó Èṣù Ọ̀ṣun Ọya Ọbàtálá Orò Òkè Ìbàdàn Ọlọ́jọ́ Ìrẹ̀lẹ̀ wọ́n sì ẹ́ alágẹmọ wọ́n sì ń pe gbogbo wọn ní traditional religion and their ways of worshiping those idols are totally different. Jẹ́ kí wọ́n lórí dáńpé ló kọ̀ọ̀kan. Bólógun ó ṣe bọ̀ gbé yàtọ̀ sí Bélésù ó ṣe bọ́. Bélésù ó ṣe bọ́ Èṣù yàtọ̀ sí Bọ́lọ́sù ó ṣe bọ́ bọ́lọ́fún ó ṣe bọ́ yàtọ̀ sí elégbó ó ṣe ṣe bó ní egbó ṣe ṣe yàtọ̀ sí bó Ṣàngó ṣe ṣe bó Ṣàngó ṣe ṣe yàtọ̀ sí bọ́lọ́ yà ó ṣe kò sí papọ̀ àbí tá a bá pò mí yẹ tá a bá tiẹ̀ bọ́ sọ́dọ̀ ẹ̀sìn tí ó nẹ́ẹ̀sì sí wa ẹ̀sìn Christianity ṣé iye ibi tẹ́ yà tẹ́ pa tẹ́ yà síhun sọ àpapọ̀ mọ́ra wọn. àwọn kan ní wọ́n wọ́ bàtà yìí àwọn kan wọ̀ àwọn kan ní wọ́n lóye rí etí àwọn kan lò àwọn kan ní wọ́n sanwó sàṣẹ̀ fún tó wọ ilé ìjọsìn àwọn kan ní wọ́n ò ṣe àwọn kan ní wọ́n èé ṣe kírísímàsì àwọn kan ní ṣe àwọn kan ní ṣe ìjọsìn Sunday àwọn kan ò ṣe wọn rán yẹn wọ́n wá rán ẹ̀sìn tó jẹ́ wípé láéláé táyé òfin ní jáyé mọ́ bí ó ṣe máa rí lọ́nu torí pé kèé ṣe pé èèyàn ló ń dìtàmí ọ̀rọ̀ ẹ̀sìn Islam. ẹ̀gbọ́n fẹ́ so mùsùlùmí tó rí ẹ̀ bá pẹ́ ọ̀yẹ́ kí ni rẹ̀ máa dùn ni tí controversy bá dé gẹ pé àwọn kan láwọn oróso àwọn kan láwọn oróso ìńtà tẹ̀lé sọ ni pé ó yẹ kí gbogbo àwa mùsùlùmí ká gbà wípé okay sultan ẹni tó jẹ́ aláṣẹ mùsùlùmí tá a pàwọ́pọ̀ pé eléyìí nìkan máa jẹ́ aláṣẹ wa ibi tó bá fọwọ́ wa lé ni ká gbọ́wọ́ lé tó lọ́lọ́wọ́ bí ibi tó kàkù sínú sultan lọ́lọ́wọ́ bí kó dìklẹ́ àwẹ̀ níjọ́ tí ọ̀sán àwẹ̀ kọ́ wá jẹ́ kó màmá ní kó wọn tọ́lọ́ ó ṣe fò so gbogbo ń tọ́ bá wulẹ̀ jẹ́ pé mistake ló fi wáyé ọlọ́run òwúlẹ̀ ní fi bi wá báyà wọ́n ṣègbìyànjú wọ́n lo satellite wọ́n wá oṣù gẹ̀gẹ̀ wọ́n wá rò pé ìjọba yìí ni wọ́n wá lọ já sí pé kì í ṣe jọ náà mistake nìyẹn gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ lórí ìgbìyànjú ọlọ́run ní fìyà jẹ yẹn ànádìrẹ wíwẹ sallallahu alaihi wasallam téèyàn bá gbìyànjú nú ẹ̀sìn tó gbìyànjú láti wá bí nǹkan ṣe yẹ kó rí gẹ́gẹ́ tó lo gbogbo ihun tí ń bẹ níkàpá rẹ̀ láti fi wá tí ó bá bọ́ sójú ọlọ́run níbi ẹ̀rí ni ọ̀rọ̀ anabi ibrahim aleyhi salatu wa salam tó ti clear sí pé igi òkúta odò táwọn bàbá àwọn ìyá àwọn ń bọ táwọn ìjọ àwọn bàbá àwọn ń bọ yìí kì tó wá ń láti wo èwo lọ gẹ́gẹ́ tí wọ́n ń wá ọlọ́run ọba òdodo ọkọ̀kọ́ ríràwọ̀ ó pè lọ́lọ́run ó ti rò pé ìràwọ̀ ọlọ́run ni ìgbìyànjú ló ṣe débẹ̀ ó padà sí pé kì í ó tún á ah, eléyìí ọ̀jẹ̀ eléyìí tóbi jẹ̀ tí kọ́ rí lọ ó tún fẹ́ máa gbà pé ó tún padà róòrùn ah, ah, eléyìí jẹ́ eléyìí tó tóbi ìgbìyànjú nìyẹn tó wá sọ pé rẹ̀ wọ Ibrahim àwa gan rèé ọ̀nà rèé ọlọ́wà fọ̀nà hàn so tẹ́yẹ̀ bá gbìyànjú lórí nkankan, kan tí ọ̀bà tí ìjà sójú ẹ̀ lónìí ọ̀bà tó jẹ́ pé ń gbìyànjú ni tó fẹ́ kọjá sójú ẹ̀ Allah padà fi ṣe kòǹgẹ́ kọjá sójú ẹ̀ so ìyẹn ni kò lè jẹ́ kí a àwọn tí a bá jẹ́ olùgbìyànjú díẹ̀ sìn tí a ń wá òdodo gẹ́gẹ́ nítorí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tí èsè torí ìfẹ́ inú wọn tí èsè torí pé wọ́n fẹ́ dọ́là tí èsè torí pé wọ́n fẹ́ gbowó lọ́dọ̀ àwọn ọlọ́lá pé wọ́n fẹ́ jà fá ọba wọ́n fẹ́ jà fá gómìnà wọ́n fẹ́ jà fá olówó wọ́n wá ń ṣègbìyànjú láti mọ òdodo sálábà ti fòdodo hàn wá aláàánú máa ń já àdàfínà lànà àdìyànnà subulana gbogbo ẹni tó bá gbìyànjú tó fẹ́ mọ ọ̀nà wa lódodo á fi gbogbo ọ̀nà wa tó jòdòdò tí òfin ní ṣìṣe á fi hàn ìyẹn ló fà á tó fi jẹ́ pé aláàánú kọ́ rọrùn fáwọn èèyàn láti kú òlójú ọ̀nà ànù tí wọ́n ń tọ̀ láti bọ́ sójú ọ̀nà òdodo àwọn èèyàn ń gbìyànjú gan láti kú òlójú ọ̀nà ànù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń ṣe mòlúdì tẹ́lẹ̀ wọ́n ti gbọ́ yé wọ́n ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣoògùn tẹ́lẹ̀ tí wọ́n ti gbọ́ yé wọ́n ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò sínú ẹ̀sìn ìgbìyànjú kan náà ni wọ́n bá débẹ̀ kára wa fi ọ̀nà òdodo hàn wọ́n ẹni tí takò ẹ̀há tẹ́lẹ̀ wọn takò ẹ̀há mọ́ àfàwọn tó kù tó kù tìbínú ọlọ́run sì kù lára wọn lókùn tẹ́ ń takò ó kọ́dà bí wọn ò tí ì rí àwọn ò takò mọ́ àwọn èèyàn ò takò mọ́ àwọn èèyàn náà ti gbọ́ yé pé kínní yìí wàláhì bó ṣe rí nu kálá ò ṣe rọrùn fún gbogbo wa lókù àwọn èèyàn takò ẹ mọ́sòkù mọ́ àwọn gan ti ń sọ pé ẹ wo kí ni òun gan ìranù lọ́ba dé àwọn tó kú díẹ̀ àwọn tí ọlọ́run ò tí ì nílò nù kẹrẹ ni a sì bẹ Allah subhanahu wa ta'ala kọ́mọ́jà wọn náà kú sórí bẹ́ẹ̀ sọ àwọn yẹn ti ń gbìyànjú gbogbo nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn tẹ́lẹ̀ tó yẹ pé téèyàn bá ṣe wọ́n máa fi bú yẹn ni ó ti wá di tó jẹ́ pé àwọn yẹn tẹ̀ ti wá rí gẹ́gẹ́ bí nǹkan oge ṣiṣẹ́ ń sìn téèyàn bá nírun gbẹ̀tẹ́lẹ̀ wọ́n máa bú u oko màhánu tó jẹ́ nǹkan ẹ̀sìn nínú àwọn nǹkan ẹ̀sìn ní ìṣe ojú wa di pé àfẹ́ ìdárúgbọ́n súnàmù yàtọ̀ sínú gbọ̀ngàn yìí Allahu Akbar tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ṣòkòtò Yorùbá wọlé wọ́n máa bu àwọn oníṣòkòtò kúkúkú àwọn oníṣòkòtò péńpé ní ìsìn ó ti wá di pé àwọn fẹ́ dá ìyàtọ̀ mọ̀ láàrin ẹ̀tọ́ pé àìbalẹ̀ ṣòkòtò rẹ̀ ti súnà ni àtẹ̀ntọ́ jẹ́ pé sìgá yìí ni alhamdulilayi ala ni'matil islam. àdúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ó sọ gbogbo àwọn nǹkan yẹn ó ti di tí àwọn èèyàn fi tiẹ̀ tí wọ́n rí gẹ́gẹ́ bíi nǹkan ọ̀ṣọ́ nígbà tó jẹ́ wípé ìsìláàmù ò pèpè sí nǹkan kan àfi tó jẹ́ am ìsìláàmù ò pèpè sí nǹkan kan àfin tọ́jẹ́ fítírọ̀ ìdí jẹ́ fítírọ̀ ni àdámọ́ tọ́jẹ́ yí pé téèyàn bá wà lórí ìṣesí nǹkan ìjọba ènìyàn ni ó fi ṣeé ṣe fún. fítírọ̀ ìsìláàmù ò pèpè sí nǹkan ju fítírọ̀ lọ tọ́lá bá sọ̀rọ̀ lọ tọ́ bá sọ̀rọ̀ bọ̀ àní fítírọ̀ tà lọ aláti fátọ́ra nẹ́ẹ̀sì àlẹ́ ìhà ẹ̀wò gẹ̀ẹ́ fitọ́rọ́tàlá àlàtí fatọ́ra nẹ́sà aláìhà ṣẹ́ẹ́rí Allah subhanahu wa ta'ala ah, ọlọ́run adúpẹ́ fún ọlọ́run gẹ̀ o tó ṣe wá ní mùsùlùmí o abẹ́kọ́jọ́ kó túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ gbẹgbẹ lójú ọ̀nà Islam kó má jẹ́ kí ṣẹ̀tánì orí wa dà láàmú ìfẹ́ ẹnu ọlọ́mọdé àfi ṣẹ̀sìn ẹ wò kẹ bala ma sọ̀rọ̀ nínú Kùránì àti fitrọ́tàláhì aláti fatọ́rọ̀ nẹ́sà aláìhà ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe yìí òun gẹ́gẹ́ ní àdámẹ́tẹ́mi ọlọ́run ọba dá ẹ̀yìn èèyàn lórí ẹ̀ tẹ́ pé tẹ́ ẹ bá ṣe ẹ̀kẹ́rì pẹ̀ ń gbádùn ìjẹ́ èèyàn ẹ̀yìn tẹ́ ẹ bá ṣe nǹkan bí ètò kọ́ńtírárì sí ẹ̀ ní gbádùn ìjẹ́ èèyàn gan fítọ̀rọ̀ ni fítọ̀rọ̀ ni àdámẹ́ ni so àwọn fítọ̀rọ̀ yìí àwọn àdámọ́ tí Allah subhanahu wa ta'ala dá wa tó dá wa ẹ̀dẹ́ nìyàn tó dá wa torí ẹ̀ tó dá wa sórí ẹ̀ òun lẹ̀sìn ń pèpè sí tó fi jẹ́ pé tá a bá tẹ̀lé kìí ṣe bá gbádùn àlùjẹ́nà nìkan á wùlẹ̀ gbádùn ìjẹ́ èèyàn wa gẹnu ayé torí pé fítírọ̀ ni. kéèyàn ọkùnrin onírúgbìn sí fítírọ̀ ni àdámọ́tọ́lọ́wọ́ bá dáyàn lé lórí obìnrin onírùngbọ̀n àfi kọ̀ọ̀kan tó bá yọ ní ìṣẹ̀lẹ̀ àfisọ pé tí irùngbọ̀n bá yọ lágbọ̀n obìnrin kọ́ máa fà ní torí pé kèé sàdámọ́ tá a bá rí láyé ìgbà táwọn wà ní kékèké tóbìnrin bá ní irùngbọ̀n àwọn yóò sọ fàjẹ́ ni ẹ gbọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ kí ló dé wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ń padà sínú fítírọ̀ àdámọ́ tọ́lọ̀ wọn bá dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kóbìnrin ọmọ nírùngbọ̀n kọkùnrin ó ní irùngbọ̀n so ọkùnrin ò lé nírùngbọ̀n kí wọ́n pè lájẹ̀ kí wọ́n kódà wàá máa sá fún nígbà táwọn kéékèèké tóbìnrin bá nírun gbọ̀n wọ́n ní àjẹ́ ni ó hunrun gbọ̀n kò dẹ̀ ń sàjẹ́ ṣùgbọ́n tó jẹ́ kí wọ́n máa pè lájẹ́ ni pé fítírọ̀ àdámọ́tọ́lọ́ wọn bá dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò gbà kí obìnrin ó hunrun gbọ̀n do you get it? so gbogbo àwọn nǹkan tí Islam ń pèpè sí fítírọ̀ ni tá a bá fi ilẹ̀ pàṣẹ ìjọba èèyàn gan máa dàrú máa lọ́wọ́ apart from láàdá yìí làwọn mùsùlùmí fi ṣoríire tá a bá ń ṣe gbogbo ohun tí ẹ̀sìn ní àṣẹ yẹn a kọ́kọ́ gbádùn ìjẹ́ ọmọ èdè ènìyàn a rí jọ ọmọ èdè ènìyàn wa a ìsàníyà wa do you get it a rí gbádùn a tún wá gbádùn Allah subhanahu wa ta'ala tá a bá dé àlùkìyàmọ̀ kí ni ó jà gbádùn ìjọba èèyàn wa torí pé gbogbo ohun tí ẹ̀sìn pèpè sí fítírọ̀ ni àdámọ́ aláti ìfàtọ̀rọ̀ náà sá tọ́lọ̀wọ́n bá dá èèyàn lé lórí ìtọ́ dá wa lé lórí òun ni kọjá pákòrin ní ọmọ ẹgbọ́ bùkátà inú ilé tó bá ti jẹ́ pé reverse is the case ẹ rí i pé wọn ò ní gbádùn ìjọba èèyàn dẹ́nu léwu torí pé fítírọ̀ ni ọkùnrin èlé máa bùkátà nílé kọ́ máa wá complain no you can never see a man kó wá máa complain pé òun gbọ́ bùkátà pé àbí ẹ wo ó ti sú mi o olú ẹ̀ ní ń rajẹ́lé ó ti sú mi o olú ẹ̀ ní ń wówó táyì kọ́lé olú ẹ̀ ní ń sanwó sukú ọmọ olú ẹ̀ ní ń sanwó lé kéwú ọmọ ó ti sú mi o lá ẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ torí pé kí ni ó rọ̀ wá lọ́rùn torí pé àdámọ́ fitirọ́tà láyé aláti ìfàtọ̀rọ̀ náà sá ẹlẹ́yà sotori pé wọ́n jẹ́ pé fitirọ̀ ni àdámẹ́tọ́lọ́ ń dá àwa èèyàn mọ́tọ́jọ́ pé ní ó kọ̀mẹ́súréètì ìjẹ́ ọkùnrin wa òun ni ká gbọ́ bùkátà so iná ẹ̀lẹ́sìn fi pèpè sílẹ̀ pé wábìmọ̀ àǹfààkù mi àmúwalè a man ìwọ lọ gbọ́dọ̀ máa take care gbogbo financial responsibility in the family ó dọ̀rọ̀ wọn lọ́rùn torí kí nítorí pé ìlọ́lọ́run wa lé lórí so kọ̀ọ̀rọ̀ obìnrin lọ́rùn láti máa gbọ́ bùkátà torí pé fítírọ̀ àdámẹ́ta náà sọ́nà tá obìnrin kan dá obìnrin kan wá gbọ́ bùkátà láyé. are you getting it? ẹ wo nǹkan bí òsì rọ̀ wá lọ́rùn káwọn ọkùnrin ọmọ dáná ẹ wo tọkùnrin bá ń dá gbénu ilé kò sí bó ti sọ fún ní ìtìtò inú ilé rẹ̀ ó máa rọ̀ inú kó máa kásọ lérí bẹ́ẹ̀dì yóò kàn tó bá ti bọ́ sọ yóò jù sórí bẹ́ẹ̀dì ọkùnrin ó pọ́ sun bẹ́ẹ̀dì ẹ̀ẹ́dẹ́tì obìnrin ò ní ṣe bẹ́ẹ̀ láéláé tọkùnrin bá ti wọnú lé ìgbì lórí bẹ́ẹ̀dì ni obìnrin ọgbọ̀n bẹ́ẹ̀dì yóò tẹ̀ ní yóò tẹ̀ aṣọ yóò tẹ̀ pílò yóò ṣe gbẹ̀ mẹ́kẹ́mẹ́kẹ́ ẹ̀yọ́ mẹ́ta bẹ́ẹ̀dì nírú torí pé pítírọ̀ ni àdámọ́tọ́lọ́ wọn bá dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lé lórí òní kọkùnrin ọmọ ráàyè gbogbo yẹn ọkùnrin ti ráàyè tẹ́bẹ́ẹ̀dì tọkùnrin bá tẹ́bẹ́ẹ̀dì ẹ̀ lẹ́ẹ̀kan kódà òní máa ń fà tó fi jẹ́ pé àwọn ọkùnrin á gbé bẹ́ẹ̀dì wá sókè báyìí mátíráàsì wá gbé sókè á kí àsọ̀bọ̀ lábẹ́ kí àsọ̀bọ̀ lábẹ́ tí ó sọ tẹ́tẹ́tẹ́ pé kò ní lè yọ láàrin ọ̀sẹ̀ méjì ọkùnrin yes ó lè ti rọ̀ wọ́n lọ́rùn ni ẹ gbọ́ research àwọn researches sí Islam ṣe kìí ṣe kí àlìjẹ́nà nìkan àlìjẹ́nà ló pe ọ̀rọ̀ fún wa ni kìí ṣe pé ẹ ẹ ẹ ṣáàjì àmọ́ lo ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kọ́nà wọ́n ṣáàjì dáṣà àlìjẹ́nà no Islam pèpè sórí bá a ṣe ní lo ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan kó tó wá di ká padà tún lọ yọrí ọ̀rọ̀ wa sí àlìjẹ́nà kálá ò ṣe bẹ́ẹ̀ fún wa títí rọ̀ ni nínú suratul mulk ọlọ́ni aláyé alámọ̀mọ́ni kọ̀lákọ̀ ẹnìkan mọ èèyàn tó ẹba tó dá sẹ́nìkan mọ èèyàn tó ọba tó dá ẹ lè mọ ṣẹ́fún lọ́dá wa. so fífírọ̀ yìí gbogbo tí Islam wá pèpè sí ẹ padà rí i pé fífírọ̀ ni àdámọ́ ni Islam pèpè sí ká tó pọ̀ lápèjúwe ṣùgbọ́n obìnrin kan lágbára kó bímọ tó pọ̀ náà torí pé aláàtì mọ̀ bẹ́ẹ̀ láti yọ̀ǹda pé gbogbo ìyàwó tí ọba ti bímọ mẹ́ta mẹ́rin márùn lọ́dọ̀ ọkùnrin kan tọ́ba tó wá padà kú òun bẹ́ẹ̀ ah wẹ́ kò sí tí ò lè ṣẹlẹ̀ sá ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ pé torí pọ́fẹ́ lọ lọ́kọ mi ló fi kú òun bẹ́ẹ̀ bóyá wàhálà kan ló mú tó fi kí ló fẹ́ lọ bíbi tí lọ torí pé tóbi bá ti lè bímọ lórí mẹ́rin márùn ó gẹ fún ara rẹ̀ yóò ti mọ̀ pé ara àwọn ti ń kọ̀ àbí bẹ́ẹ̀ ni so ṣùgbọ́n ìgbà yẹn lọkùnrin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lòun náà lọ́ọ́ ti mọ̀ pé fítọ́rọ̀ tó ń dá wa lé lórí nu ọba ti rọrùn pé àwọn ọkùnrin lè fẹ́ ju ìyàwó mọ márùn ọkùnrin mímọ sọ pé à tá n bá ń tí àwọn àna èèyàn bá ń báyìí pé à bẹ́ẹ̀ bá fẹ́ ká gbọ́ ọmọ wa àwọn èèyàn wa máa sọ lẹ́yìn bá pé à ó àsìkò tó yẹ gbà náà nì í jẹ́ sọ ni pé à bẹ́ẹ̀ bá fìyà jẹ́ ni lẹ́yìn ọmọ mẹ́fà ọmọ márùn gbọ́n ló fẹ́ lọ kí ló tún fẹ́ bímọ tóbìnrin bá ti bímọ mẹ́ta mẹ́rin márùn tó bá tó fi padà kúrò lé ọkọ tẹ́ bá lọ wò dáadáa kọ́ gbọ́dọ̀ jẹ́ pé ìfẹ́ pé mo fẹ́ lọ fẹ́ ọkọ míì ńlọ́fà inú kọ́yà jẹ́ wípé wàhálà kan ló dé bá lé ọkọ tó fẹ́ kú mẹ́rin torí pé kí ló tún fẹ́ bímọ mi ti lọ sòfítọ́rọ̀ ni àdámọ́ ni kò lè change ọlọ́run ní fitrọ́tàlá aláti fatọ̀rọ̀ nẹ́sà alẹ́ yìí ha àdámọ́ tí ọlọ́run bá dá àwọn ẹ̀dá èèyàn mọ́ òun ni gbogbo tí ẹ̀sìn náà tún pèpè sí ẹ̀sìn òpè Islam ò pèpè sí nǹkan kan tó jẹ́ pé tá a bá wá wù báyìí tá a yiri ẹ̀ wù kò ní bá ìjọba èèyàn lọ kò ní bá láàmú ẹ̀sìn ò sí ṣàìtọ́ọ̀nì ní sọ intẹ́sìn pèpè sí di ìnira mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn òpèpè sí tí ọ̀ tí ọ̀ jáde àmọ́ ẹ wò ká ìsìláàmù ẹ wò tí kùránì sọ waja'alna nawmakum subata aṣòru fún yín ní tẹ́ máa fi sùn àdámọ́ bẹ yẹn gẹ́gẹ́ ni kó sùn lóru èyí kọ́ńpléyìn èyí lọ́dọ̀ dọ́kítọ̀ lọ kọ́ńpléyìn pé òun òru òru ọ̀sán sùn òru òru náà ni so òru òru náà ni ìsìlámù sì ń pèpè sí wípé mo ṣe fún yín kẹ́ ẹ máa fòru sùn ẹ fọ̀sán ṣiṣẹ́ so ẹ rí i pé islam sọ quran sọ pé ẹ kọ̀sán ṣe màá ṣán ẹ kọ̀sán yín ẹ fi wájẹ wá mu ṣiṣẹ́ wà lẹ́yìn ẹ fi òru ṣe kí ni o ẹ fi ṣe ìsinmi ẹ fi sùn tẹ́bá lọ wò ẹni tí kì í bá sùn lóru tẹ́ pé ọ̀sán ní máa sùn ní tí ó lè fà á yọ̀ọ́yà jẹ́ nǹkan tó pàtàkì pọ̀ tàbí kọ́ yẹ pé nǹkan tí ò da so kò sẹ́ńtì wọn lọ́dọ̀ dọ́kítọ̀ pé àdọ́kítọ̀ ẹ̀dá kan mi o ẹ fún mi lábẹ́rẹ́ o ètí ń dùn pa ẹ fún mi lábẹ́rẹ́ o ìrorun ọ̀sán tún o oorun ọ̀sán tó bá wà ní abẹ́ẹ̀kọ́ ni oorun téèyàn lè lọ kọ̀m̀plé lọ́dọ̀ dọ́kítọ̀ lóorun òru sọ pé kòránì ti pèpè sí sọ pé ó ṣe déédéé títúrà bí ó ṣe ṣẹ́tìrì in tí ó rọrùn in tó bá ìjẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ òun ni kùránì ń pèpè sí ni islam ń pèpè sí so lókì jẹ́ wípé òkè ẹ̀ wò láìpẹ́ yìí sì ìkànnì àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n padà wọ́n padà ṣèwádìí wọ́n wá padà rí i pé ewu ni. wọ́n padà ṣèwádìí wọ́n padà rí i pé ara wa yìí pẹ̀lú oríṣiríṣi oúnjẹ tá à ń jẹ àwọn intercontinental food yẹn àti oríṣiríṣi àwọn nǹkan tá a fi ń preserve oúnjẹ wa àti oríṣiríṣi àwọn nǹkan tá à ń lò hmm, ó ń dá wàhálà sára wa o ó ń dá wàhálà sára wa o wọ́n wá ní kí ni solution wọ́n wá ní solution ni ká máa pílẹ̀sì forehead wa sórí lẹ́lẹ̀ ká máa fi iwájú orí wa báyìí ká máa fi kan ilẹ̀ kí ni ìsìlámù wa pèpè sí wàsíjúdú lílà ẹ máa forí kalẹ̀ fọlọ́ ẹ wo fítírọ̀ wọ́n padà wá wádìí wọ́n padà rí i pé nǹkan tí ń da ara wa láàmú yìí o ní tó lè jẹ́ solúṣẹ̀ sí òun ni kí ni o ká máa forí kalẹ̀ kí lè pa ká máa forí kalẹ̀. ni nǹkan àdámọ́ gẹ́gẹ́ tó wulẹ̀ bá ara mu tó bá ìjọba ẹ̀dẹ́ ènìyàn mu pèpè ká máa gé irun abẹ́ fítírọ̀ ni kéèyàn wá fi irun abíyá rẹ̀ lẹ̀ tọ́ba pẹ́ tẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ju forty days lọ téèyàn ò fi gé téèyàn bá gé gẹ́ according to bí Islam ṣe sọ èèyàn náà dẹ̀ máa yé ti ara rẹ̀ torí pé fítírọ̀ ni Islam sì sunna sì sọ pé irun abíyá sharul ibt ampi tiwa yìí ká máa gẹrun rẹ̀ ká máa gẹrun private part tiwa ẹnìkan kakọ́ lọ́sọ̀ fún wa ẹ̀sìn lọ́sọ̀ fún wa ká máa gé ìkànnà wa ká máa gé ìkànnà ká máa gé ìkànnà wa máa gùn ìbẹnu téèyàn se ṣe tí ọgbà rárá o ṣé ó tún wá bàjọ́ o èèyàn lọ àbí ọba lọ so fitrọ ni gbogbo ń tẹ́sí ń pèpè sí fitrọ ni kama kama ma jẹ oúnjẹ wo gbóná ju o tọba fẹ́ jẹun fitirọ ni so gbogbo àwọn nǹkan yìí so àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wá lọ wo ọ̀rọ̀ ààwẹ̀ sẹpẹ anídìí ààwẹ̀ anídìí ààwẹ̀ gẹ́nu ara wa yàtọ̀ sí ládá ẹni wọ́n sọ pé kí lọ́ọ̀tà tẹ́lifíṣẹ́ pé ọ̀ya ẹ jẹ́ kó lo Andrews liver salt. inú rẹ ti kú ju ní àjẹlù lọ́fà tí ẹ̀ka bá sí ẹ̀wọ̀n ní ẹ̀wò àjẹlù ẹ jọ jẹun lónìí mo sì wà lálàáfíà ń bá tètè jẹun sẹ́ni pé ara wa gẹ́ nídìí àwẹ̀ so fítọ́rọ̀ làwẹ̀ àdámọ́tọ́lọ́ ń dá ẹ̀dá ọmọ èèyàn lè lórí pẹ́ẹ́ pé téèyàn ò bá ṣe ara rẹ̀ ò ní í jára yàtọ̀ sí ládàgẹ́ tààtù lọ́dọ̀ tó bá láti àṣẹ máa tó wánú àwẹ̀ ara wọ́n balẹ̀ alálàáfíà nu ara èèyàn kì sábà ṣàárẹ̀ nínú àwẹ̀ náà ṣé wàá rí dídé tí àwẹ̀ wá fẹ́ dé ẹ wọ́n sọ fún wa pé ẹ náà kọ́ náà kọ́ lẹ́nu yóò kó náà kọ́ lẹ́yìn kan bẹ̀rẹ̀ lónìí kọ́ bẹ̀rẹ̀ lọ́la tí ó fi dìgbà tí gbogbo wa bá gbà pé sọlùtọ́ọ̀nù wa ẹni tó já láṣẹ wa ní nàìjíríà ní tó bá ti fọwọ́ wa lébi ẹ̀sìn ní dáadáa ní ká máa tẹ̀lé torí pé ó ti dẹ́n tọ́lá wọn bi léèrè ń pọ̀rọ̀ ẹ̀sìn wa ní dáwọ́lá wa tá a wà yìí so wípé àwọn kan ń rò pé òní ni àwọn kan ń rò kọ́la ni kò kó àbùkù kankan bá ẹ̀sìn torí pé kò sí mùsùlùmí tó sọ pé kò sáàwẹ̀ bí gbogbo àwọn ẹ̀sìn yòókù ṣe ń takora wọn nínú ẹ̀sìn ẹ̀yọ̀kan ṣoṣo pé intense yìí ọ wà táwọn kan ó pè kò sí àkànní kò sí ti ń jẹ́ pé kéèyàn máa ní church àwọn Jehovah Witness hall náà máa ń ní wọn kì í ní church wọ́n takò kéèyàn ní church ní ni so ilẹ̀ fi máa ráwọn náà ti máa kiri lè jókòó lẹ́gbẹ̀ẹ́ títì máa nàwó síyàn àwọn ìyá arúgbó àwọn bàbá arúgbó ẹ ah, máa lọ pèpè church ní làwọn kan sì ń fi billions of naira kọ́ church nínú ẹ̀sìn kan ṣoṣo àwọn kan ní sunday làwọn máa ṣèsìn àwọn kan ní no kì í ṣe sunday saturday ni nínú ẹ̀sìn kan ṣoṣo àwọn kan láwọn máa ṣe eh, christmas àwọn kan ní kò sí àwọn kan láwọn máa ṣe new year àwọn kan ní kò sí easter monday àwọn kan tó ti takò nù wọn pé ó wà idolatry pé kò sí it, it is never found in bible wípé easter monday good friday wọn ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pé wọn ò ò rí so ó takò làkàyè gan tó bá yẹ pé lóòótọ́ lẹ gbà pé wọ́n pa ọlọ́run ọba yín kọ́ wá jẹ́ péjọ tí wọ́n pa kẹ́ wá lọ́jọ́ yẹn good ṣebí tí nǹkan tí ọ̀dà bá ṣẹlẹ̀ yóò bá gámọ́ sọ pé ọjọ́ yẹn ọjọ́ burúkú ní ọjọ́ yẹn tí tí òdùnmọ́ yẹn ṣẹlẹ̀ wá rẹ kódà wa sallallahu alaihi à ń pe ọdún kan ní islam ní amúlẹ̀ húzínì kí ni pè é amul huzni ọdún ìbànújẹ́ ọdún wo ni ọdún tí Abu Tọ́líbì àti ìyàwó Khadija kú èèyàn gbangbangba èèyàn gbangbangba méjì tí wọ́n sọ̀pọ̀tì ànábì wọ́n sì kú lọ́dún kan náà kánàbí wa ní ọdún yẹn good good year ọdún ìdùnnú ni ànábì ní amul huzni ni ọdún ìbànújẹ́ because Khadija sọ̀pọ̀tì ẹ̀ total totally.

ṣùgbọ́n táwa náà fi máa bá wọn pè ní good friday ni pé adúpẹ́ ọlọ́run rọ́jọ́ míì mú pé ló gúdù friday tọ́lọ̀ ń sọ pé gẹ́gẹ́ lọ́bọ ọjọ́ náà ni àwa lẹ gúdù mọ́ àwa gẹ́gẹ́ kọ́ la wá pè ló gúdù àwa mọ̀ kó gúdù ògbà wa kọ́ la sọ kó gúdù ẹ̀rí èèyàn tọ́ta ẹ̀rí tọ́ta bá jẹ́ dáadáa nípa èèyàn ẹ̀rí gidi ni ẹ̀gbọ́nsẹ́ èmi ní ìsìn ìláìkẹ̀ mi ì fẹ́ rí ṣùgbọ́n mo kéwú sí àmọ́ kó ti sọ bẹ́ẹ̀ ní tó bá fẹ́ kọ́mọ ń kéwú pé mọ́mọ rẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá dọ́dọ̀ wá pé ẹ̀dá kọ́mọ fẹ́ kẹ́ ẹ bá kọ́mọ ìkéwú tí wọ́n ní bó lẹ sí mọ̀ pé mọ́mọ kéwú tó bá ti sọ mi pé à kódà àwọn tí ọ̀gbà ti yẹn sọ pé ẹ̀mọ̀ kéwú so látàbá jẹ́rìí látàbá jẹ́rìí èèyàn pẹ́ẹ́ni ẹ̀rí ara jẹ́rìí gidi so ẹ̀rí gidi lẹ́rí yẹn so àwọn tí wọ́n yé sara wa ni wọ́n mú ọjọ́ kan wọ́n làwọn fẹ́ lẹ̀ ní goodness pé ó good wọn wà lọ́jọ́ kankan mú òdodo èèyàn onímọ̀gbà téèyàn ń tẹ̀lé wọ́n wá ní good friday àdúgbò lọ́lọ́ though every friday to us is good gbogbo friday ló good àbí ẹ̀kọ́ ni tọ́lájà ọdún wa ni ṣùgbọ́n ọpẹ́ tiẹ̀ ní fún wa pé kèfèrí lọ́wọ́ bá wa pè ní good báwọn náà lọ́jọ́ tí wọ́n mú fẹ́sìn wọn tí wọ́n sọ pé. Ah, ẹ rí parí tọ́lọ́dọ̀ ọlọ́run so ẹ̀jẹ̀ àgbà síbẹ̀ fún wọn. now controversy in tí ó fi máa wà nínú nǹkan tó bá jẹ́ pé kò yẹ ṣe fáwọn kan ní ẹjọ́kò tí wọ́n design yẹ bí ó ṣe máa wà nù làfipò ìsìláàmù ní divine religion gbogbo ẹ̀sìn yòókù designed religion ni àwọn kan yẹn design ẹ ẹja ṣe báyìí ẹja ṣe báyìí wàláhì kò sí nǹkan tí islam ń celebrate tó jẹ́ pé òdodo tí ò sínú quran tí ò sínú hadith la fi ń sọ fáwọn tẹ́ ń ṣe mòlúdì ṣe làlátò kọ́ bí pé kí wọ́n má ṣe é because kò sínú islam àfẹ́ dàbí yehudi àbí nasọ́ra tí wọ́n ń fabricate in tí ò sínú ìwé òfin wọn ṣé wá gbé jáde pé àwọn fẹ́ ṣe léyìí tí túmọ̀ sí pé wọ́n gbà pé ìwé òfin àwọn àbùkù ń bẹ́ẹ̀ kò sí Christmas nínú bible no no no no it is never found in bible àwọn náà mọ̀ kò sẹ́ni tó jiyàn rẹ̀ nù wọn o wallahi there is no particular verse in bible tó sọ wípé Jesus Christ was born in twenty-fifth of December it is never found in bible gbogbo bí bible ṣe ní verses tó kò sí kankan tó sọ yìí pé báyìí twenty-five ń bẹ so january one n ò tiẹ̀ rí so wọ́n design ẹni kí ah, ṣe ah, èèyàn èèyàn gbọ́dọ̀ dánú ara rẹ̀ dúró nígbà tó yẹ pé ẹ̀sìn táwọn ń bá kanta ó ní ọdún tó ti jẹ́ pé arẹ́rì rẹ̀ la fẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn àwẹ̀ la fẹ́ bẹ̀rẹ̀ globally ni globally ni so ẹ̀sìn ẹ̀rọ kan tó pass tó yege tó múnádóko tó tí tó gbangba sọ̀rọ̀ yẹ in terms of globalization Islam ni we have Islam is the only religion that has a global way of greetings salamu alaykum everywhere ìgbọ́ lárúbáwá ìlọlé kéwù kọ̀ sọ pé kí mùsùlùmí wọn pé salamu alaykum is greeting Islam is the only religion tó pass tó wà global in terms of ìta ṣe ká tó kírun kò sí mùsùlùmí tó ta kò pa àní sàlùwàlà kò sí láyé tẹ ẹ bá pàdé tẹ ìṣe lẹ́yà kan náà tẹ ìṣe onílù kan náà tẹ ìṣe lédè kan náà lásìkò òun bá ti tó báyìí akẹ́rì pé nǹkan kan náà lọ́jọ́ ń ṣe ẹ sàlùwàlà wà kan náà ẹ gbọ́wọ́ sókè Allahu Akbar kan náà ẹ ké Fatiha kan náà ẹ rùkú kan náà ẹ sùdádà kan náà ẹ sàtáyà kan náà ẹ sàlámà kan náà so ẹ̀sìn wọn ló tó rí bẹ́ẹ̀ sọ́kò kò ìgbédè yìí mo travel mo lọ Ghana ní ògbédè Ghana náà but when it, when it was time for salat we were praying in the same manner no difference mo kúrò bẹ́ẹ̀ mo cross sí Kútọ́nù Côte uh, uh, d'Ivoire. I did not understand their language as well, but when it was time for Salat, we prayed in the same manner, no difference. They recited the, the, the same Surah Al-Fatiha I recite. They recite the same Fatiha I recite. They perform ablution in the way I perform it. I'm a Nigerian. I'm an Ivorian. They did not understand my language and I did not understand their language. But when it is time for Salat, we were doing the same thing. No difference. I've been to America. Kí wọ́n ń mi? I'm a Nigerian àwọn àtàwọn amẹ́ríkà àdán kírun bákan náà no difference alọlẹ Igbo alọlẹ tápà alọ everywhere kò sí pé ẹ dákun bó lẹ́yìn ṣe ń kírun tí ń bí o ẹ̀yin nàìjíríà bó lẹ́yìn ṣe ń kírun tí kò sí fún Islam àwẹ̀ dẹ́ nìsín kùlú wá ṣíràbù ni ẹ máa jẹ ẹ máa mu àtàyà tábà yẹn la kúmùlù xeytulè àbúyádùn mínàlù xeytulè àsìwádì mínàlù fàjì fún ma àti mùsíyàmà ilẹ̀ lẹ́yìn no difference ẹ jẹ sàárì títí títí tẹ́ fi dá òwú dúdú mọ̀ yàtọ̀ sí funfun láì gbéná ok sàárì ti bó ẹ wá bẹ̀rẹ̀ àwẹ̀ kẹ́ ẹ má jẹ kẹ́ ẹ má mu kẹ́ ẹ má sùnmọ́bìnrin yín kẹ́ ẹ má ṣe nǹkan kan títí tí ó fi dìgbà tóòrùn ọwọ̀ tóòrùn bá ti wọ̀ àfírù ẹ sínú tẹ́ ẹ bá ti sínú ẹ tó wọn ṣe ogun kan lọ. ṣé lẹ́ǹtì náà ẹ̀sẹ̀ parí ní ìsìn èèyàn ọmọ pé kankan lọ́nù who knows Ramadan ni ń bọ̀ ní kílẹ̀ yìí ó kọjá pé ìmọ̀ pé ń bọ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ mọ̀ pé ń bọ̀ yọ mọ̀ pé bẹ́ẹ̀ fẹ́ mọ̀ pé yọ mọ̀ pé ń bọ̀ jẹ́mọ́ ẹja so yín tó fi jẹ́ yín pé ẹ̀sìn yín gẹ́gẹ́ ni ṣètọ́ ní ń wá kí ní ń wá láti gbà kúrò lọ́ọ́ ẹ̀sìn yín wà fragile ọ̀dà àwọn oníṣẹ̀ṣẹ̀ tó máa dààmú lórí ẹran tó ti pa ọ̀rẹ́dì tó ti kú tó ti wà ní àpò rẹ̀ mọ́ ẹran tó kù ti lé lọ tó wà láàyè lọ́dẹ fẹ́ pa. do you get it so Islam kò sí controversy kò sí contradiction kò sí ọ̀tàkùrà wọn nú ẹ̀sìn ìlà fi ń sọ kò sí nǹkan kan tí ẹ̀sìn sọ pé ká ṣe tí wọn ò ní rí nùwé òfin wa ẹ ṣètúnú àwẹ̀ ẹ ṣe léyà ẹ lọ àràfà Eyọsaka, yọ sàká ẹ gbà àwẹ̀ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àkàjáde òwe òwe òfin wa tí ò ní di pé kò yé wa kò sí ambiguity ń kò ambiguous pé ó dàrú kò rújú ó clear message Islam clear alhamdulilayi ala nimatul Islam so Ramadan ni wa ń bọ̀ yìí ìpalẹ̀mọ́ wa fún Ramadan. ama pale wípé akúkú ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń tí ọ̀dánú àwẹ̀ èṣù kan ló ṣe mọ́ ìtàn ló ṣe rẹ̀ torí pé tí rọ̀mọ̀dánù bá ti tóṣù rẹ̀ bá ti lé báyìí ṣàìtọ́nù àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ wọ́n dè wọ́n mọ́lẹ̀ ni èṣù olówó á ṣe ọ́ tó tóbi jí nǹkan jẹ́nu àwẹ̀ so which is so lè ń bẹ lójú rẹ̀ tẹ́lẹ̀ ni èṣù wo ló ṣe ọ́ tó tó fi lọ ta tẹ́tẹ́ nú àwẹ̀ èṣù wo ló ṣe ọ́ tó fi lọ mutí nú àwẹ̀ èṣù wo ló ṣe ọ́ tó fi lọ ṣe ìdìnnà nú àwẹ̀ èṣù wo ló ṣe ọ́ tó fi lọ lògùn nú àwẹ̀ which is pé èṣù wulẹ̀ ń bẹ pẹ̀lú rẹ tẹ́lẹ̀ kò wulẹ̀ kúrò lára rẹ kankan gbà kankan àbí pé ìwọ gangan lè sùn tí ń ṣe ra rẹ torí pé ìtakọ̀ọ́lẹ̀ ṣẹ̀rí àsọfúnwa ni pé tó sún àwẹ̀ bá ti lé wọ́n tilẹ̀kùn mọ́ gbogbo ṣẹ̀tọ́ ni wọ́n dè wọ́n mọ́lẹ̀ ni ẹ wo tí Islam sọ wọ́n dè ṣẹ̀tọ́ ni àti gbogbo àwọn ogun rẹ̀ mọ́lẹ̀ èyí ó dàbí pé bẹ́ẹ̀ ni lóòótọ́ nínú àwẹ̀ ni a máa ti gbogbo ilé ọtí nínú àwẹ̀ ni a máa ti gbogbo òtẹ́ẹ̀lì ifá àwọn ilé ọtí àwọn òtẹ́ẹ̀lì àwọn ní ibùgbé àwọn ní ààyè tí ń da ilé ẹnì kọ̀ọ̀kan rù tí ẹni ọwọ́ adi pé bàbá tí máa lọ kílọ̀bù nínú àwẹ̀ yóò wá tètè máa dé sẹ́ẹ̀tìrì sẹ́ẹ̀pẹ́ ti di èṣù lọ́wọ́ lóòótọ́ tó gbogbo kílọ̀bù ti dá sẹ́ẹ̀pẹ́ tí Islam sọ kìí ṣe rọ́ wípé wọ́n dè èṣù àti gbogbo àwọn ọmọ súnfìdá ti ṣàyàpé yìí wọ́n dè èṣù àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ mọ́lẹ̀ kò ní sí jàgídàgá ẹni tó fẹ́ máa jàjà tí ò ní di ọtí náà ló mu yó tí fi ń lọ tí fi ń lọ lẹ̀kùn ọtí ló mu yó tí fi ń lọ ọjà so kò sọ́lọ́ títa ẹni tí ọ̀tọ́jú lé rẹ̀ ṣìnà lọ́lọ́ ṣe lóòtẹ́ẹ̀lì pẹ̀lú obìnrin olómi so kò sí sáàyè mọ́ lóòtẹ́ẹ̀lì bórí tí ẹ bá burú tó lóun fẹ́ lọ bóyá orí obìnrin tó wò burúkú yà á yóò dìgbà mọ́ pèmí lásìkò yìí mọ́ kọ́dà wọ́n máa dágbére fúnra wọn níjọ ásámù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òtẹ́ẹ̀lì máa kún pé àwọn fẹ́ lọ sí àṣekáyìn torí pé láàrin oṣù kan yìí kò ní sí rádaràdá mọ́ subhanallah níjọ ásámù ìlọ́fà ẹrú ọlọ́run kan kọ́lọ́ ọba tọ̀ àmọ́ bọ́lá ó sì sọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́ ó sàfitọ̀ ọ̀nà rẹ̀ ìjọ ásámù ló kú kílọ́fà àárọ̀ ọjọ́ ásámù wallahi mo fi ti ara mi gbọ́ tó sọ yìí pé ah ẹ kó wọn lọ mu tosù kánlẹ̀ nítorí wípé èèyàn ò ní rí mu mọ́ ọtí náà lọ́lọ́ mu ó kú sójú títì ni wọ́n gbókù rẹ̀ wálé ni. so which is pé kálukú náà ń kí dáadáa tì síbi ẹ̀sìn yìí torí pé ẹ̀sìn yìí ẹ̀sìn dáadáa ni àlàyé bá sọ ọlọ́run jẹ́ oyè gbogbo èèyàn àwọn tí wọ́n sọ ẹ̀sìn yìí di nǹkan mímọ́ àwọn èèyàn lọ́wọ́ wà ní àwọn àfọlọ́gbò yẹn ni nígbà tó bá dọ́dọ̀ àfa àti lọ pé ẹ dákun báyìí lọ́rọ̀ rí ìyẹn ń sọ pé ká ẹ má lọ́dọ̀ àfa kò sọ pé ká ẹ má lọ fún consultation kò sáà bá tó sọ bẹ́ẹ̀ you consult your your your your sheikh you consult your ulamas wọ́n gbọ́ yín sójú ọ̀nà dáadáa ni ìgbà tó wá lọ bá àfa pé ẹ dákun báyìí báyìí báyìí ṣe tó lóun ọmọ gbé tutù so definitely òun ọmọ ẹ̀ńtọ́ wá bá àfa ọmọ kéwu so àfa náà lọ́tọ́ fún pẹ́tùtù dáa ìbò rẹ̀ nìkan ti àtọ́ pẹ́tùtù ọ̀dà yọ ọ̀dà ẹgbẹ́ nísọ̀ àfa báyìí ìwọ ọmọ kéwu tó ní ń gbé tutù àfa báyìí ṣiṣẹ́ kan fún mi sinapu ló ní fi lò èèyàn wé láwà ní àbónírúgbà àbí wọn sáà mọ̀ pé àfa ni wọ́n mọ̀ pé màmú ni wọ́n mọ̀ pé ṣáàzù ni ó sì ṣe nǹkan fún yẹn ó sì gbèsè ẹ̀dá sínú sinapu kẹ gbósùkùsùkù kẹ mú láàárọ̀ kẹ mú lálẹ́ àyà kùránì kan wá sọ wípé èèwọ̀ lọtí bó làáfà yín ó tì sí bó ní ó sí àwọn tó ń dá wàhálà rẹ nìyẹn èèyàn dọ́dọ̀ rẹ wà tẹ yẹpẹ fún wà ń sọ nǹkan fún pé ah, nǹkan báyìí náà ṣẹlẹ̀ nǹkan báyìí náà ṣẹlẹ̀ ṣé wọ́n gá mọ tó ṣẹlẹ̀ nulẹ̀ yìí so we don't need to be deceiving ourselves so gbogbo ẹ̀yin ọmọ ẹ lọ gbọ́ yé ẹ má rí ẹni tí ń sọ pé ọlọ́run ọba wí ànábì wí ẹ má rí lọ́tàn wàlọ́ ẹ má rí lọ́tàn àkọ́kọ́ lẹ jẹ́ kọ́kọ́ sọ fún yín náà téèyàn bá pe nǹkan mí lọ́lọ́ kọ́ kọ́kọ́ lè dá fún tẹ́ńtó kò lè dá fún tẹ́ńtó mọ̀ pé ọlọ́lọ́lọ́ wàláhì ẹ wo ẹ jẹ́ sọ fún yín dábàá sọ pé dá fún yẹn ẹ̀ mọ̀túmọ̀ rẹ o kéde pé yẹn lówó nìkan o èyàn lè lówó kọ́kàdé ọmọ balẹ̀ tí ìdààmú ìdààmú wà fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sògùn yẹn tí wọ́n sọ pé àwọn ń lówó yẹn ìdààmú wà fún ọ torí pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n pe òjò gbọ́dọ̀ pa kò gbọ́dọ̀ sùn ta a yóò máa gbá by all means mọ́tò bá bàjẹ́ lójú ọ̀nà a ìjọba gbà láfo a a òun kò gbọ́dọ̀ sùn ta ó sì le tó bá tí mùsùlùmí bá lọ bìkan tọkọ bàjẹ́ tẹ́ pé mẹkáníìkì tí wọ́n yìí ṣe báyà bí kọ́lọ́ ń fẹ́ ká sùn nù àìmọye ìgbà ẹ̀mí àtàwọn ọmọ kéwàá ti sojú ọ̀nà àìmọye ìgbà àtúwàbù kan jẹ́ òní à ń bọ̀ mọ́tò wa bá break down sí ọdẹ òun àwọn ọmọ náà dà gbọ́dọ̀ sùn ọdẹ òun wọ́n fọ́ anlẹ́gbẹ̀ẹ́ àṣọ èmi àtọ́mọ kan aláròdà ìbọ̀lẹ̀ mi àti ẹ̀sùn inú mọ́tò lójú títì lọ́dẹ òmu because mi ní nǹkan kan tí gbọdọ̀ má fojú kàn lé tó jó I don't have so àbá àti ẹ̀gẹ́ fún ìyàwó rẹ̀ gbọdọ̀ débẹ̀ so sọ́ni kó ti fẹ́ dalẹ̀ yín rú ìyàwó rẹ̀ gbọdọ̀ fọ́ kàn yàrá kan bẹ ìyàwó rẹ̀ gbọdọ̀ wọ́ bẹ́ẹ̀ ah, ìyàwó rẹ̀ gbọdọ̀ wọ́ àtòrí kíni. kò lè jẹ́ ìfẹ́ lọ ẹ̀wọ̀n gbọ́dọ̀ fọ́kàyàwó rẹ̀ láàrin ogójì ọjọ́ bẹ́ẹ̀ bá ń ṣàdúrà lọ́wọ́ bí àwọn rẹ̀ bá nídìí ẹ̀kọ́ súnmọ́ ìyàwó ẹ̀ àdúrà ọgbà sí ni kò lè jẹ́ àdúrà lọ́wọ́ kò sí kankan tí jẹ́ bẹ́ẹ̀ ó dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú Ọlọ́run ṣe léèwọ̀ wa pé a gbọ́dọ̀ súnmọ́ àwọn obìnrin wa dọ́gba àwẹ̀ ètò ńgbà yálà àwọn yẹn ń dọ́gbọ́n ṣe pé ṣe mú mọ́ra Ọlọ́run ẹnìkan wá ọlọ́run ti wá mú àyà wá pé uhilla lakum laylata siyami rọ́fàtú ila nisaikum hunna libasun lakum wa antum libasun lahun ọlọ́run náà ti yọ̀ǹda o àti ṣe rọrùn fún yín o tó bá ti da lẹ́tẹ̀ sínú tán ẹ máa ṣe gbogbo lọ́kọláya pẹ̀lú àwọn obìnrin yín torí pé ẹ lè ṣe aṣọ ọ̀bùra yín làwọn obìnrin jẹ́ ẹ̀yin náà dá ọ̀bùra fún wọn so ọlọ́ni ẹ má wulẹ̀ ṣe jàǹbá ẹ má wulẹ̀ gbogbo inú àwọn mùsùlùmí bá dùn inú àwọn sàhábẹ̀ dùn pé à ah, ọlọ́run ṣe o ah kìíní o ìdè o ọlọ́run ṣe tó ṣe alẹ́ o yes torí pé ọlọ́mọ pé fítọ̀ ni àdámẹ́tò ń dá wa kọ́pàtì àwọn wà lólé fóṣù kẹ́kọ́ ọmọ fọ́ kẹra wọn ayé nǹkan ṣẹlẹ̀ láàrin wọn ni bóyá ní tó ṣẹlẹ̀ ní wípé ìkànnì wọn sàárẹ̀ wọn sọ pé bóyá wà lórí drug ó ń lo oògùn kan lọ́wọ́ àbí òye wọn á ní àmọ́sí lásìkò yìí o ṣùgbọ́n kò sí yẹ kò sáìsàn lára ọkọ kò sáìsàn lára ìyàwó wọn à sì jà wọn à sì irọ́ ni torí pé fítírọ̀ ni fìtìrọ́tàlá aláti ìfàtọ̀rọ̀ náà sá alẹ́ ìhà àdámọ́tọ́lọ́wọ́ bá dá èèyàn yìí ló fi jẹ́ pẹ̀lú sẹ̀ríà Islam tá a bá la fẹ́ kọ ìyàwó wa kó ṣe mẹsẹ̀sẹ̀ mẹ́ta nulẹ̀ wa ká má fọ́ kàn wò kọ́ parí mẹsẹ̀sẹ̀ kan ká fi ilẹ̀ ká má fọ́ kàn án kó tún fi ṣe mẹsẹ̀sẹ̀ kan ká má tún fọ́ kàn án kó tún fi ṣe mẹsẹ̀sẹ̀ kan àjẹpá ní ìdí ẹ̀mọ́ lóòótọ́ kọ́ máa lọ sáà lè ṣe torí pé ọlọ́wọ́ bá bẹ̀ pé fítírọ̀ ni ṣe nǹkan ti ń sọ nìyẹn so Ramadan wá dé tí Ramadan bá ti wá dé ìkọ́tàlì yìí mọ̀ gbogbo ti jẹ́ ṣàìtọ́n àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n bá wa dè mọ́lẹ̀ èso ní sẹ́ni kankan mọ́ kò ní sípayà lóòlù èèyàn ọmọ rìn lóòlù kò ní síbẹ̀rù abẹ́ẹ̀dì àwọn àpọ́n láàrin òru tí wọ́n fẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ń dómì alásìkò mẹ́yìn yẹn ó ti yé mọ́ súdì wọ́n dẹ̀ máa rìn lágbókò òru ibi téèyàn ò lè rìn nígbà tí ò sáwẹ̀ àjọmọ́ ẹja dúpẹ́ lórí Islam ẹ dákun èèyàn ọmọ wa mo ń sọ̀rọ̀ kan fáwọn ọmọkànlá mi mo ní ṣe rí àwọn bàbá àgbàlagbà yẹn àwọn pálẹ̀ mi ń sọ ẹ̀yin ọ̀dọ́ ni tẹ́yin ọ̀dọ́ bá ti da ayé ọ̀dà bóun ló ṣe jẹ́ ọ̀dọ́ tó wá jẹ́ pé ọmọ ẹ̀ta sọmọ́jú gbẹ̀dìẹ lọ́wọ́ àjókòtì ọ̀dọ́ tó lè ṣiṣẹ́ torí pé ọjà bá láàgbé ọpọ́n yẹn rìn lẹ̀ à ń tẹ yẹn rìn à ń parọ́ fáwọn èèyàn tó sì jọ́dọ̀ ọba tẹ̀sán pé àwọn bàbá arúgbó ọlọ́wọ́n bá sànú wọn ẹlòmíì ló gójì ọdún ẹlòmíì ló fifty years ní kéwù tọ́ ọlọ́wọ́n bá sànú wọn yóò fọmọ kẹwọn yóò fọ àwọn èèyàn gidi kẹwọn ṣùgbọ́n kí ni ìwé alájọkòó ní ìsìn máa tẹ̀yẹ̀ pẹ̀ fáwọn èèyàn a má fẹ́ ọmọ yìí o kò sọmọ láàrin ìwọ ti ṣe mọ̀ ibi tó fẹ́ lọ ìmọ̀ lọ èyí ẹ jẹ́ ta wíkẹ́ ọmọ lọ bí ọ fẹ́ lọ yìí tó fi sọ pé kéèyàn má lọ bí ọ fẹ́ lọ ni pé ó ti dá ọ lójú pé ó wulẹ̀ mọ̀ pé àmọ́ lọ ọ̀nà ibi tó fẹ́ lọ o ọ̀nà ibẹ̀ mo ti bọ̀ ní sọ ọlọ́run lọ́yọ̀ mi o wọ́n ń dáná bẹ́ẹ̀ o ṣàǹkọ́tọ̀nù ṣùgbọ́n àfa ìdákun mo fẹ́ lọ kánú ẹ̀ bá ń wò sọ́nà dáa wọ́n náà bá mú tẹ̀síbá kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀ mú kàn bá mú kàn ah! ẹ bá lọ ọ̀nà ọ̀dà dèdèrè dèdèrè ẹ̀ ń tẹ́ wá bá dèdèrè ẹ̀ ń tọ́ wá bá yẹn náà so gbogbo nǹkan yẹn àbí ẹ bá parí ẹ̀ tán ẹ wá pa ẹ̀jẹ̀ sí ẹ pa ẹ̀jẹ̀ fún wọn pa ẹ̀jẹ̀ ní olé sẹ́nu ilé wọ́n ti pẹ́ di inú ilé wọ́n ti pẹ́ rẹ̀ wọ́n á gbé gbálẹ̀ tó jẹ́ pé sẹ̀rí àìsàmù sọ wípé èèwọ̀ ni kí mùsùlùmí ó jẹ ẹ̀jẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ wọn wọn ò ní sòótọ́ fún yín nìyàwó èèwọ̀ ni kí mùsùlùmí ó jẹ ẹ̀jẹ̀ ọlọ́ni húrì mẹ́tí alẹ́ kùmúlímẹ̀ ìtàtù sọ́dọ̀tìlà ní àmì kan húrì mẹ́tí aleikumul maitatu ẹran tó bá kú fúnra ẹ gbọ́dọ̀ jẹ́ ìwọ ni ẹ bá ń jẹ́ mùsùlùmí wà dáàmú ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀. njẹ́ wàá rò pọ̀ fún ọ ẹ̀jẹ̀ wọn pa sí ẹ̀jẹ̀ adìẹ àbẹ̀jẹ̀ ẹran rò pọ̀ jó fi fọ́kọ̀ mu ẹ̀jẹ̀ aláǹgbá wọ́n bọ̀ dù ọlọ́mọdé wàràkà wọn padà pa ọ́ sẹ́ni táwọn sọ agídí kálukú ọmọ wọ́n máa ṣépè ọmọ mùdírù ń gbowó lẹ̀ sáúdí ni ń gbowó lẹ̀ lárúbáwá ni ìyìn mẹ́rin tí gbogbo ń lù lẹ̀ lárúbáwá lójú rẹ̀ ọ̀dà ṣé ọ̀dà tọ́yẹ pé mò ń gbowó lẹ̀ lárúbáwá ni ṣé bí kéwu mo ké débẹ̀ ẹ̀yin náà ṣe kéwu yín yẹjú débẹ̀ àkíní tó burú ká sọ pé ntọ́ mọ̀ ń gbowó lọ́dọ̀ èbó ẹ̀kọ́ só burú ẹ̀yin ọmọ só burú ẹ̀ẹ́ sọ ẹ ti gbéra ẹ̀ láàpá tí ò ẹ̀kàn máa lagídí wọ́n máa wá ṣépè wọ́n máa wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ ránṣẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé wọn ò bí ẹrẹ tí wọ́n bá rí wa wọn ò lè sọ ká jókòó báyìí kó jókòó báyìí wàlọ́ọ̀ wọn ò lè sọ ntáwa sì ń sọ ìtẹ́ bá jókòó àwọ̀ sọ wípé wàlọ́ọ̀ ìtẹ́ sì kè sọnù tẹ́ ẹ bá tẹ́ ẹ bá pè lẹ́sìn tẹ́ ẹ bá pè ní nǹkan míì kò sí problem tẹ́ ẹ bá sọ pé àṣà tí yín lẹ fẹ́ ṣe yìí o á ṣe báyìí ń bẹ̀ ti pè lásà àwọn èèyàn tí wọ́n bá wà bẹ̀ tí wọ́n bá dá yín lò ẹ ti pè lásán ajẹ́pátá yín tẹ wọn lọ́rùn ṣùgbọ́n ká ẹ pè lẹ́sìn tọ́lọ́hùn pè lẹ́sìn bá dẹ̀bí ò pè lẹ́sìn ẹ lè ṣe bẹ́ẹ̀ lójú tiwa àá lọ tán kòtòmọ̀gbẹ́ ẹ mọ́ dáhùn gbowó ló kú jáde ẹ má da ẹ má dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀ no problem ṣé bí ìjọba pàṣẹ ṣé báwọn èèyàn ń tẹ̀lé àbí ìjọba ò pàṣẹ ìjọba sọ pé tó bá ti wọ uniform máa ń wọ ni o aṣọ ọlọ́pàá ni o aṣọ welewele ni o aṣọ kọ́sọ̀mù ni o kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ayé ń tẹ̀lé àbí wọ́n tẹ̀lé ṣé bí ìṣẹ̀ṣe pàṣẹ àwọn èèyàn tẹ̀lé ìṣẹ̀ṣe sọ pé ẹni tó bá ti lè jọba kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún bàbá àti ìyá rẹ̀ máa bí ṣé báwọn èèyàn tẹ̀lé ọlọ́run àtàlẹ́bí sọ̀rọ̀ ṣé báwọn èèyàn ń takò sẹ́ẹ̀tìrì bí kálukú ṣe wà pẹ̀lú ọlọ́run ẹnìkan wá bá àfa àgbà kan ó lóun fẹ́ mọ bóòlù ọlọ́run wà pẹ̀lú òun àwọn ló rọrùn ìwọ náà kọ́kọ́ wo bóòlù ọwà pẹ̀lú ọlọ́run sọ ń takàsí ọlọ́run tẹ́lẹ̀ mi bá ń takàsí ọlọ́run báyìí yóò máa tún ṣépè yóò máa tún sọ̀rọ̀ bíi pé òótọ́ ni ṣùgbọ́n ọ̀pẹ ní fọlọ́ sẹ́ni tèmi sámọ̀ gbogbo wa náà ọlọ́run tù wá sí bí gbogbo wa náà ṣe rí tẹ́lẹ̀ nù kàdálíkà kóńtó mi kọ́búlú fọmọ́nìlọ́wọ́ ni bá a ṣe rí tẹ́lẹ̀ náà nù tọ́lọ́run fi ṣàánú àwa náà àjọ ń ṣe tẹ́lẹ̀ ni àánú ọlọ́run ló lé wa bá ọlọ́run jẹ́ káàánú ọlọ́run lé gbogbo wọn náà bá bí ìlẹ̀ gbogbo wọn náà ò ní kú sórí alágbàá pípa òun ní kú sórí máa wọ́pọ̀ lọ́kì mo wà ní ìta ń bẹ̀rẹ̀ níjó ni aláǹgbá kan wá ń bọ̀ lọ́dọ̀ mi mo ní à aláǹgbá ìtìrí pẹ́ ni eré ni mí ọmọ mi láàfọ̀ òsì ń tọ̀ mí bọ̀ ìwà aláǹgbá yìí mo bí ọ̀rẹ́ kó o ṣe bá ń lọ́dọ̀ àwọn lẹ́kúlẹ́jà àwọn àfa lẹ́kúlẹ́jà ni pé wàá mú ọwọ́ àwùlẹ̀ bọ́ ọmọ náà bá dé ọmọ náà sì ti mà ọmọ náà kì lọ́rùn sọ́nà ayẹrẹ Allahu Akbar ọlọ́jà wọn náà pàbẹ́ tì wallahi ké alùsùnà àfàsùnà kò ní ọ̀tá pẹ̀lú ẹnì kankan wallahi tí kálukú bá ti ṣe nǹkan bó ṣe tí kálukú ọba dẹ́sìn máwọn èèyàn lọ́wọ́ ṣé ọ̀rọ̀ kírísímàsì tó dá wàhálà lé láàrin àwọn tí ẹjọ́ jẹ́ kírísítẹ́nì gẹ̀ẹ́sì ra wọn kí lọ́kà fáńbì èyí àwọn tẹ́jọ́ jẹ́ kírísítẹ̀ láàrin ara wọn gan ọ̀rọ̀ Christmas ṣe kí ni o ó dàrú one one ó dàrú January one dàrú wọ́n ní kí ni jẹ́bẹ̀ wọ́n ní àwọn kan ní kò sí sí jẹ́bẹ̀ àwọn kan ní àwọn ò máa ṣe láàrin ara wọn gan kí ló wá ká fáàmì èyí kí ló ká mùsùlùmí yẹn ẹni tó lóun gbé Kùránì lọ́wọ́ pé Kùránì lọ́nà tiwa Kùránì lọ́nà yín o ì tún sọ pé ló dífá fọ́rùn mi kí ni ìbáṣepọ̀ tí ń láàrin Kùránì àti Ọ̀rúnmìlà subhanallah Ọ̀rúnmìlà tó yẹ pé ní ìyá ni Ọ̀rúnmìlà tó yẹ pé tọ́ọ̀gì ni Ògún Ògún ẹgbókè Ògún olómi ńlẹ fẹ̀jẹ̀wẹ̀ sẹ́yìn rẹ nu ọ̀la sọ nílé fi ìmọ̀ kí mà búra sẹ́yìn náà dá olómi ńlẹ ń fẹ̀jẹ̀wẹ̀ àbẹ̀sù lọ yẹ kí mùsùlùmí ọ tẹ̀lé èso ọ̀dàrà ẹ̀bọ̀ra burúkú ti jẹ́ látọ̀pa ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún nítorí yẹ kọ́ máa rẹ ẹlẹ́kún pé kọ́ máa sunkún máa ń jẹjẹ tó máa rẹ ẹlẹ́kún lọ ẹlẹ́kún ṣe nígbà wèrè ti rẹ ní yíyí yíyí yíyí ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún wọ́n ní òbò nímí sumi kẹ́rù òbò nímí onímí sumi láróyè ń sùfún ìfún sókì yẹn dà sọ yẹ kéèyàn lè tẹ̀lé nítorí báwọn ṣé bẹ́ẹ̀ ń tọ́ bá ń sunkún ń tọ́ yẹ ká ṣe ni ká rẹ̀ lẹ́kún wọ́n sọ pé à ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lágbájá báyìí lọ́lọ́run rò láti rẹ̀ mí lẹ́kún. ọlọ́kùn sọ wá nílẹ̀ mi lẹ́kún fáwọn èèyàn ẹ̀ sọ́ni. ọlọ́mọ ṣe wá lẹ́ni tí ó máa fẹ́ kún kún ẹkún fáwọn èèyàn ọlọ́mọ ṣe wá lẹ́ni tí ó máa pa àwọn èèyàn lẹ́kún. èṣù táwọn kan wá ń tẹ̀lé ọbẹ̀lẹ́kan sunkún ẹ̀rù bẹ̀lẹ́kún ẹlẹ́kan sunkún laróye ń sun ẹ̀jẹ̀ òbò ní mi sun mí sumi òbò ní mi òní mi ń sun mí láróyè ń sun ìfun sẹ́yìn náà dá táwọn ológun bá àwọn oníṣègùn bá bẹ́ẹ̀ kìkẹ́ báyìí wọ́n á ní ẹ̀bọra burúkú iná lójú iná lẹ́nu ta ni bẹ lọ́run náà ọlọ́run níjọ́ jẹ́ pé náà la nídìí so ẹ wo ọkọ̀ yẹn papọ̀ mọ́ wọn kí ni wọ́n nídìí alhamdulilayi àwọn náà ti kílẹ̀ àyọ̀ látàrí wọ́n ní iná ni àwọn ní wàláyé ọ̀tọ̀ sí àwa àlìjẹ́nà la níìdì kí la níìdì o ọlọ́run sì fún wa àwọn jẹ́sì níìdì iná sàfù kí kálukú bá béèrè kọ́lọ́run ṣe kíni o pàtà nìkan sọ fún ọmọ àwọn obìnrin kan pé wá daṣọ bojú daṣọ bora you are not a hot girl ọmọbìnrin oh, oh hot ọmọbìnrin yẹn yes oh hot torí pé jáà náà mà ní máa hot ìṣòro nu hell the hell is hot hell fire is hot isn't it it's out so agbọ́lọ́dọ̀ lọ ṣe rí Ramadan tí ń bọ̀ yìí ẹja palẹ̀ mọ́ fún un àsìkò gbígbàdúrà púpọ̀ ni mo máa sọ fáwọn èèyàn àmírù alkọ̀wádì agbọ́lọ́dọ̀ ọlọ́run ó tó yọ mẹ́ta <laughs> ìtẹ̀sí náà ni a bá lọ wò mo máa ní tí àwẹ̀ bá dé báyìí wàláì kéwù èmi kọ́ tán torí pé ìdẹ̀ra ti pọ̀ jùnú àwẹ̀ kọ̀ wá sí àwẹ̀ ọ̀hún tá a gbà báyìí tí n bá bẹ lọ́run nínú ẹ̀ káàwé mi ò tó dé ninety five ninety six ninety seven percent tí n bá bẹ lọ́run ọlọ́run ti máa ṣe mo sọ báyìí fún àwọn ìsọ̀rọ̀ ẹ̀ bàbá mi rí ó rí báyìí ó rí mo ní tí ò ní ṣe gbé pamọ́ gan lọ́run máa ṣe fún mi àwẹ̀ tọdún tọ́ lọ mọ́tàlá ṣọ̀mọ̀ rí báyìí.

ẹlòmíì máa parọ́ fáwọn èèyàn mùdírù ń dọ́gbọ́n o mùdírù ń dọ́gbọ́n o lábẹ́nu wàláhì irọ́ ni ọgbọ́n mi lábẹ́nu kò ju kí n bẹ ọlọ́run lọ kì í ṣe nẹ́fìlà gbà èmi máa nẹ́fìlà téèyàn fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run mo mọ ọkọ̀ ọlọ́run téèyàn fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run kò sì sí nǹkan kan gbogbo ń tàbí kọ́ ara ni. ẹ̀mí àwọn èèyàn ọ̀rọ̀ ọmọ wọn ò nígbàgbọ́ nú ẹ̀mí sallallahu alaihi wasallam kì í ṣe pé mo sọ fún yín pé mo ní special mo ní àṣírí kan mo ní gbogbo àwọn nǹkan àrẹ́bí náà lọ kọ́ wa sallallahu so ń bọ̀ báyìí ẹ jẹ́ kí gbogbo aká plan pé a fẹ́ gbà dáadáa ju tọdún lọ lọ ẹ já múra bá ṣe ké Quran dáadáa nú àwẹ̀ àwa tá a máa ké àwa tá a máa ké ká kọ ká tinú àwẹ̀ ńkọ pé ah, ọlọ́run mo fẹ́ fosù kan ilẹ̀ láti mọ Kùránì kọ́ ọmọ ẹjọ́ ọmọ mùsùlùmí kọ́ ọmọ ọmọ Kùránì ké ọ̀rọ̀ rẹ mẹ́hẹ̀ tẹ́yìn bá ń pe kọ́sítọ́mà kí a dúró tí wọ́n bá kò sílẹ̀tì nọ́mbà tó wá sílẹ̀tì Yorùbá tí wọ́n fún pé láti mọ àwọn àtẹ̀jíṣẹ́ wa tẹ́ o ti gbọ́ tẹ́ éjì lọ tẹ́ ẹ̀ta ní nọ́mbà yẹn mẹ́hẹ̀ẹ́ nọ́mbà yẹn ti o hmm. tọ́ba jẹ́ ọmọ mùsùlùmí àbí ni ọ mùsùlùmí àbí ya ni ọ mùsùlùmí ọ wà mọ kùránì ké ọ̀rọ̀ rẹ mẹ́hẹ̀ wọ́lọ̀ ọ mẹ́hẹ̀ ó sì kí ni ya jẹ́ ìyá ó sì mọ kùránì ké ah, ọ̀rọ̀ rẹ mẹ́hẹ̀ ìyá tí ọmọ kùránì ké ọ̀rọ̀ rẹ ṣe ó ọ àwẹ̀ yìí. ọlọ́run bá fi kọ́ gbogbo àwọn ẹ̀yà yín bá fi kọ́ gbogbo àwọn bàbá wa ẹ̀ sàmì fún wa so ẹ wá já tó palẹ̀ mọ́ sí olóore sàárà ṣiṣe torí pé iṣẹ́ tá a bá ṣe nínú àwẹ̀ tá a gba aládà kan tí a bá ṣe iṣẹ́ tá a bá ṣe nínú ìgbà tí èsì àwẹ̀ tá a gba aládà kan tí a bá ṣe nínú àwẹ̀ ládà yẹn ti pọ̀ jù aláàsọ fún anabi sallallahu alaihi wasallam ó ní asọ́wọ́mọ̀lì kullu amalibuna adam la gbogbo sẹ́tọ̀ mà nẹ́bí adamu bá ti òun lónìí ìlà sọ̀wù àfàwẹ̀ fa iná wuli èmi ọlọ́run ni mo díìlì pẹ̀lú àwẹ̀ direct ana ajizi bi èmi gẹ́gẹ́ mo mọ iye reward ládá tí màá sẹ̀ tó bá gbà wẹ̀ torí pé kí ni ìbádà tó ń khafiya ìjọsìn tó pamọ́ ni èyí ẹni má bá wẹ̀ kó ti jáde kó ní hàn àwẹ̀ gbóyan kó ti gbà wẹ̀ o ọ̀sẹ̀ tí ọmọ òun nìkan lọ́mọ lẹ́yìn náà ọlọ́run ọba rẹ̀ ọlọ́wọ́ ba rẹ̀ nìkan lọ́mọ̀ pé kọ́ gbààwẹ̀ lẹ́yìn náà òun náà mọ̀ kó òun gbààwẹ̀ sọ́wọ́ lè parọ́ fún wa kó jẹ àmàlà àti àti kóòkì tútù nínú ilé ó nu ẹnu nù kó jáde kó máa yán yàn rọ hmm. ṣéṣì ní òtí ìtó ni ó lè máa béèrè ṣéṣì ní òtí láago méjì láti máa fìfì àti ẹ̀yẹ àwa lè mọ̀ ọlọ́run nìkan ló lè mọ̀ ọlọ́run wa ni torí ẹ̀ òun nìkan ló máa wẹ̀ àtẹni tí ń gbà òun nìkan ló ń ó sì díìlì pẹ̀lú ẹ̀ òun nìkan ló ń ó sì sẹ̀sán fún wọn láwẹ̀ so jama nínú tí wọn ní ká palẹ̀ mọ́ fáwọn ẹni bá ṣe máa jẹ sàárì àmọ́ kéwọn ni ẹ tiẹ̀ wí tẹ́lẹ̀ àwọn àgbàlagbà tó ń jẹ kì í lọ lẹ́nu wa ẹja àmọ́ rọ́jú jẹ ibi tẹ́tí mọ̀ fọlọ́wọ́n bá fẹ́ràn wa ó yẹ kó wò pé ẹ bá jẹ sàárì ẹ bá má jẹ sàárì ẹ ságbàwẹ̀ ó ní ká dákun ká má jẹ sàárì ó ní ọ̀dà òun ó tún fi ládàá kan síbi pé à ń jẹ sàárì yàtọ̀ sí ládàá àwẹ̀ sọ ṣé báyà kọ́ wò pé èmi ọ̀bá ó ìbá àbájẹ sàárì sátìgbà wẹ̀ ọ wá ní ẹ máa jẹ sàárì oní tasaharu ibadala ẹ máa jẹ sàárì fa ilẹ̀ fi sòhóri baraka ọ̀dà àlùbáríkà yìí ti síbi sàárì tá a bá ń jẹ sàárì lọ tá a bá ń tọrọ nǹkan ọlọ́run ó sì gba nǹkan o lọ́ gbàdúrà yẹn lásìkò sàárì àsìkò gbígbàdúrà yẹn ẹ máa wá òbí tọ́lọ̀ fẹ́ràn wá sí kẹ́rin mọ̀ pé ẹ̀sìn onínira ọwọ́ anẹ́ká lọ́ra Kama má tètè jẹ sàárì sàárì aago kan aago méjì aago mẹ́ta aago mẹ́rin yẹn ò dáa ó ní ká jẹ sàárì nígbà tó sún mọ́ ìgbà tí ìrun àsùbá wọn máa bọ̀ ṣé bíbí ẹ pa jẹun àárọ̀ náà nu ọlọ́run ní ká lọ́ra ká tó jẹ sàárì wọ́n tá àdébí jẹ sàárì tán láàrin ìgbà tá jẹ sàárì tán sígbà tá kírun àsùbá yóò jẹ déédé àsìkò ìgbà téèyàn lè ké fifty aya aya fifty nu Quran sọ pásítọ̀ yẹn o so ẹ má máa jẹ sàrí aago kan aago méjì kéde pété bá jẹ ẹ̀mí àwẹ̀ o ṣùgbọ́n àní ẹ má máa wá pé wọ́n ní good wọ́n ní better wọ́n ní best test lágbára best ṣebí torí ara wa náà ni ó ń dábàá fẹ́ jẹ sàrí ká jẹ́ kó jẹ́ pé àlùfáàjà yìí ti ń bọ̀ díẹ̀díẹ̀ wọ́n wá ní ká tètè sínú ẹ wò gan bóun bá ti wọ̀ straight ká tètè sínú ọlọ́run ti di pé ẹ pẹ̀lẹ́ ebi ti ń pa yín ògbẹ́ ti ń gbẹ́ torí mi ọ̀dà ẹ mọ̀ fi lọ́ra mọ́ tóun bá ti wọ̀ straight ẹ sínú wọ́n wá ní òun tó fi láàdá síbi pé alọ́ra jẹ sàárì òun tó fi láàdá síbi pé ayára sínú ẹ wà kí la tó ń wá náà mọ́ ṣe kò tí sànú wa tó bá wọn adúrú orin tó fẹ́ ṣe fún anú àwẹ̀ yẹn tó bá sọ fún wa pé ká má lọ́jọ́ mẹ́ta tẹ̀léra wọn sọ́tọ́ ọwọ́ ọ̀tẹ̀ àbí ọwọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n tó ní rárá ẹ jẹ sàárì ẹ tún sínú ẹ jẹ́ kí sàárì yẹn lọ́ra ẹjọ́ jẹ́ pé ilẹ̀ ti alifájàrí ti fẹ́ máa bọ̀ kẹ́ ẹ tó jẹ sàárì equivalent to breakfast ó wá ẹ yára tètè sínú tọ́rùn bá ti wọ̀ immediately ẹ má tó fi lọ́ra mọ́ ẹ sínú torí pé mo ti rí i pé ẹrú mi nìyí ẹ jẹun látàárọ̀ ẹ mu látàárọ̀ torí mi ha ebi ti ń pa yín ọ̀dà ẹ tètè sínú kò wá tó jẹ́ pé ẹ kà wà lùgbẹ́ náà yín tún forí ayé síbi pé ẹ tún tètè sínú Islam lọ sọ bẹ́ẹ̀ ànábì wa sọ́lá sọ́lá wa sọ fún wa pé ìtọ́jà kéèyàn máa fi sínú òun ni èso lẹ́yìn náà omi bọ́ bá fàmàlà sínú kì í ṣe pọ̀ láwẹ̀ ṣùgbọ́n kò dáa ẹlòmíràn ti gbá àmàlà wájú àyè ìsínú wọn aláwápárọ aláwápárọ ọmọ gbọ ha lórí àmàlà ká ìjù à ha lórí àmàlà ká lórí ọbẹ̀ ìjù à ha ha èso dà omi dà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wo Islam ẹ tó àwọn tẹ́tí mọ̀ pé gbogbo tẹ́tí ń pèpè sí fítírọ̀ ni ṣe é fẹ́ gbọ́ àdámọ́ tọ́lọ̀ ń dá wa lé lórí tí ó bára wa mu tí ó bá dé yẹn mu tó ọba jẹun látàárọ̀ tó ọba sáré jẹun tó gbóná lálẹ́ lọ́wọ́ rọ̀lẹ́ ó ń da àlàáfíà rárá mu o bébí bá pààyàn gan yàtọ̀ sí fọ́gbàwẹ̀ nítọ́ dáa jù ní pé kó kọ́kọ́ jẹ èso tàbí kó kọ́kọ́ mu mi ẹ̀sìn sì pèpè síbẹ̀ sẹ́ni pé fitrọ́tà láìláti ìfàtọ̀rọ̀ náà sá ẹlẹ́yìn hàn sẹ́ni pé àdámọ́ wa lẹ̀sìn ń pèpè sí súnà níbi wa sọ sọlọ́lá sọlá pé tẹ́ ẹ bá gbàwẹ̀ tẹ́ ẹ fẹ́ sínú àfitiru alatamar alatamar ẹ fi so sínú awolima abomi lè tọ́jú pé ń gẹ́gẹ́ ló ṣe déédéé àdámọ́ ìdéèyàn tí ò tí ì jẹun látàárọ̀ tẹnu wa ti gbẹ pẹ́lẹ́pẹ́lẹ́ látàárọ̀ wọ́n á jẹ́ pàmò là gbóná àbíjọ́ lọ́fà sí lọ́wọ́ sáré jẹ àbátàró gbóná ìyẹn gan ó da àlàáfíà láàmú inú lè pò pọ̀ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n tó bá kọ́ fi èso tẹ́lẹ̀ àlàáfíà ara rẹ kọ́kọ́ tún dúró dáa ó tó gba ládàá yín tó bára wa múlẹ̀ sí ń pèpè sí ẹ̀sìn ló pèpè pé ká máa wọ aṣọ torí pé àdámọ́tọ́lọ́ ń dá wa lé lórí nù ká má wà ní òhò ọjọ́ ìsìn tí káwọn èèyàn wà òhò tìyàn lójúmọ́ especially àwọn obìnrin sẹ́ni àwọn ìyá wa ń jọ tí wọ́n bá fẹ́ bímọ tí ìnira ọmọ wa mú wọn eh, tí wọ́n máa ń tẹ́sí mọ́ àwọn obìnrin kan wọ́n wà wọ́n wà yípo wọn wọ́n wà daṣọ bò wọn torí pé tìjú wà ìtẹ́sí ń pèpè sí wọ́n wà daṣọ bò wọn tọkùn kaba ọ bàbà ẹ padà ẹ padà tẹ ọbẹ àkìlọ lè tẹ ẹ bá pariwo mọ́ mi báwọn torí pé yòòhò ó ní tùmọ̀ sáwọn èèyàn gbà náà ẹ̀sìn sì pèpè sí ká bo ìhòòhò wa so fitrata láyé láti fatọrọ nàṣà alẹ́ yìí ha àdámọ́ tọ́lọ́wọ́ bá dá èèyàn lé lórí tọ́ ẹ pé tá a bá sàdámọ́ mi ẹranko ni wọ́n kà wá kún kéèyàn wá jáde ní ìsìn kójó bẹ́ẹ̀ kó wá yọ gbogbo gbáyà rẹ̀ lẹ̀ kó yọ ẹni pé àwọn gan àwọn ọmọbìnrin ìsìn ń gan bí ẹ ṣe jẹ́ aláìní tìjú tóun tẹ́ bá rí ọ lórí ọ̀kadà wọ́n ti máa fa aṣọ wọn jáńpéjáńpé wọ́n máa fà á lẹ̀ báyìí so which is pé àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn bí ṣètánì ṣe gba oríire kó lọ́wọ́ tó fi àìní tìjú bó ṣe gba ìtìjú kó lọ́wọ́ tó fi àìní tìjú rọ́pò fún ọ ìjẹ́ èèyàn tó ń ọ̀yà wọn ń wò mí látẹ̀yìn ó ṣe ń fa sọ bo ara báyìí ṣé bó ń lọ́wọ́ jáde ilé jáńpé kò ṣe sílẹ̀ pé ẹ bẹ́ẹ̀ bá lè wù ẹ máa wò ó tó fẹ́ pàdé ọkùnrin tí wọ́n ń fa sọ lẹ̀ báyìí torí pé àdámọ́ tọ́lọ́wọ́n bá dẹ́yìn lé lórí ni kọ́ mọ́ fi ìhòòhò rẹ̀ hàn ẹni tí ọ̀yẹ́ kò fi hàn ṣùgbọ́n ṣàìtọ́ni gba ìtìjú kò lọ́wọ́ ó fi àìtìjú lé wọn lọ́wọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ìjẹ́ àdámọ́ tọ́lọ́wọ́n dẹ́yìn lé lórí yóò àmọ́ ṣe wọn ẹwà rí wọn ọwọ́ sọ tó fàyà lẹ́ o yóò àmúborò ya fi kọ́nu báyìí yóò fi bu àyà báyìí tàbí kọ́ máa fọ́ síláì aṣọ rẹ̀ tọ́rọ́ wọ́n na fún wọ́n fàyà lẹ̀ tó bá wà láàrin àwọn ooo ah, ọ fasọ́lẹ̀ ebi wèrè ara ṣètọ́ọ̀nì gba ìtìjú kúrò lọ́wọ́ ó fi àìní tìjú rọ́pò ṣùgbọ́n ìdámọ́ tọ́lọ́wọ́ bá dá èèyàn ó tún padà ń jẹ sí wọn lára abẹ́ẹ̀kọ́ ni tọ́ ọ bá jẹ́ kọ́ ya ọmọ tọ́ ọ bá jẹ́ aláìní tìjú ọmọ tọ́ ọ wọ́sọ òwò kò lé o ti á ń fa aṣọ sọ́rọ̀ báyìí o ṣe ń fi ìborùn rọ́bà àyà rẹ o ṣe ń fa jọ́pà tọwọ̀ o ṣe ń fa alẹ́ lẹ́yìn o ṣe fílẹ̀ ebi wọn lọ wọ̀ jáde lé kàtá ni ọmọ àlè ni ọ tó náà bá níbi táwọn ọkùnrin wà kan nífẹ̀ẹ́ gbàgbẹ́ kọjá torí pé àdámọ́ tọ́lọ́wọ́ bá dá èèyàn ó ti ó ti padà sí lára ṣùgbọ́n ṣẹ̀tánì ti gba ìtìjú kò lọ rẹ̀ ó ti fa ìtìjú rọ́pò fún so ìkọ́wátà ìmán ẹja máa bì ábì pé aláṣẹwá ní mùsùlùmí ẹja máa sàlhámdùlélà ẹ wá já máa bẹ̀ ẹ́ kọjọ ìsìláàmù òríjìnà ní kọ́lọ̀ ń jẹ́ àlè máa ṣe ọlọ́mọ tí wàá ní mùsùlùmí mùsùlùmí atẹ́yẹ̀pẹ̀ mùsùlùmí adífá mùsùlùmí elétùtù mùsùlùmí onígbẹ́rẹ́ mùsùlùmí wẹ́sẹ́wẹ́sẹ́ ọlọ́mọ tí wàá bẹ̀ ọlọ́mọ tí wàá ní mùsùlùmí ẹlẹ́bọ tótó wàá máa fẹ́ bọ́ sífàárì àwọn ẹ̀yin sóògùn ti yín o ẹ̀lẹ́mí òní àwọn sì sóògùn kú ni <laughs> tọ́ba sóògùn kú ó sì wọ́n ó sóògùn kú so káàsì lọ gbà dájúdájú pé wàláì tọ́lọ́ wọn bá fún wa ní òfun wa àlè fọgbọ́n ní kankan o ẹ wà àwọn èèyàn àwọn èèyàn sóògùn gẹ̀ mo fọlọ́ ń búra wọn fẹ́ nìkan àwọn ẹjọ́ kan wọ́n ní ẹni tá à ń wò yìí wọ́n ní ọlọ́lọ́mọ ẹni tí orí òkú pọ̀ nínú ẹni inú rẹ̀ yìí ìfun rẹ̀ tẹ̀ ń wò yìí àti bẹ̀rẹ̀ grand ọlọ́lọ́mọ ibi torí òkú pọ̀ sí ah! ẹ̀gbọ́yé níbi tó ti forí òkú sóògùn dé ọlọ́wọ́ orí eléyìí ọlọ́ra orí orí gbígbẹ orí tútù orí ẹ̀bólà pa tí ọmọ orí wèrè orí tẹ́ lọ gbé wá fún ọ kílọ̀mọ̀ tọ́pa òsì lọ́pa òkú mi o wọ́n forí rẹ̀ sògùn fún ọ ẹ̀bólà lọ́pa òkú mi o torí <laughs> pé bọ́lá ọ̀pá ọ́ éèdì lọ́pàá òkú jẹ́ lọ́gbọ́n ìyàwó fún ọ ṣùgbọ́n àwọn náà ti wá gbọ́ nìsín wọ́n á máa wá òkú tí wọ́n mú kọ̀ ẹ̀ ilẹ̀ tí máa ń múrí àti máa ń mú àti wọ́n wùkú ìka wùkú lókè odò rẹ̀ kálá ìfẹ́ yìí wọ́n sì kú bàbá bàbá àìsàn lẹ́ni ń sekú o wèrè tó lọ wú ọbẹ̀ forí ẹlẹ́bùrẹ́ àṣọ òògùn ìjọba fẹ́ ló bẹ̀rẹ̀ pé wọ́n á sọ ẹni fún àwọn ní nínú inú rẹ̀ inú rẹ̀ sì tóbi báyìí wọ́n nínú rẹ̀ àti tẹ́ òkú ọlọ́lọ́mọbi tó kú pọ̀ sí níbi tó fi òkú sóògùn dé mo ní ah ẹ dákun kí ló ti wá ní o àwọn ní orí nǹkan o wọn lọ ìṣẹ̀lẹ̀ àṣẹyẹ náà ah, orí òkú ṣẹ̀yẹ náà táwọn ọmọ kéwù tèmi ń gbé kí láì lo òkú láì gúnṣẹ́ nígbà táwọn fi a náà ó ti o àwọn èèyàn wa ń ah, wa àánú àánú yín ṣe wá

wọ́n jẹ́ na sienna sienna táwọn akéwù tèmi ń gbé kí sienna ti sọ pé wa ní wà abá Saudi subhanallah jama ẹ dákun ẹ dákun ẹ já gbàgbé pé àwọn wa ní ń àwọn wa ní ń ṣe ẹ já wò pé kí tọ́ intanẹti tẹ ẹ lè ṣe gbàgbà ẹni tó lọ lo oògùn nù yara yàrá tó pèlè láàbà tó lọ fi ọtí lo oògùn ní tó lo ẹbu tó lo gbẹ tó lo ìpara tó bá dé ta láhàúlà ni wọn máa dá kọ ẹ ògógóró lọ́gbà orí inú ilé tó ti tẹ fáwọn tó yẹ ohun lọ yìí Eh, orí gbígbẹ ẹ máa wó jama fúri títí ẹ tó ń ro gbà lọ àwọn jama yìí o náà ìwọ̀n tó fi ògógóró tẹ o lọ́ba dé ta lónìí tó kú ní ìsìn láti láìlá ìlàlá ọgọ́rùn-ún láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá ni. ó ah. ṣe sọ pé ká ṣe ń tí ọlọ́ọ̀ṣẹ́ ní nínú ilé so ó tó fún yín kẹ́ ẹ mọ̀ pọ́n lẹ́yìn ìṣọ̀nà tó yẹ kéèyàn tọ̀ torí báwọn ti ń tọ̀ ojú ń tì wọ́n láti sọ pé làwọn ń tọ̀ ní gbangba ẹni náà fà òun orí ẹni kankan ní ò tí ì pé kọ́ wọ aṣọ ògùn tẹ́lẹ̀ gbádá lé kọ́ wa dásàlà tù kó wa <laughs> lé k'ọ wa tù ní hmm, kálukú ẹ tọrọ ní ẹbá ní ìṣe o k'ọ ka bu agbada n'i gbé kí kà lọ kò sí ẹ owó lára àbí àbá kí làwọn jàmbá ò ṣe wọ́n fẹ́ dànù ni ẹ̀tẹ̀ wọ́n ń tẹ̀ wọ́n ni wọ́n sọ pé fatia láìláìlọ́lọ́ láwùláwùlá kú wáta níta ṣùgbọ́n nínú ilé wàlọ́ọ̀hì nǹkan mìíràn wọ́n sí ẹlòmíì àáfàá mi ń lo ẹ̀dàn ẹ̀dàn tí ọkọ ti forí kalẹ̀ fún un lé òun fẹ́ máa lọ báyìí o ìyá o ẹjọ́ de ọ yẹ̀ wọ́n ẹ̀dán nìyá rẹ̀ igi tí wọ́n gbẹ́ léèrè tí wọ́n gbẹ́ ọmú fún tí wọ́n gbẹ́ ìdodo fún ìmí àmọ́ kúnlẹ̀ náà ẹ̀dán ìmí ò gbìgbà lérí kò lè kú omi tí wọ́n fi ṣe o tẹ́ ẹ bá fa ẹ̀dán ní àdá kò lè pé yé e o èèyàn kan sì ń lọ foríbalẹ̀ fún ẹni tí ń sọ pé kúránì bẹ́ẹ̀ lára wa kúránì bẹ́ẹ̀ lára rẹ ló tún lu ọtí kúránì bẹ́ẹ̀ lára rẹ ló ń sí kúránì bẹ́ẹ̀ lára rẹ ló ń kí para ló ń para kùránì bẹ̀rẹ̀ rẹ ló ń jó aláǹgbà kùránì yẹn ò tó ọ ọkàn rẹ gbà pé kùránì yẹn ò lè bí àbùkátà rẹ tọ́wájẹ́ pé kùránì lè bí àbùkátà rẹ kí lóun tó wá ń gbogbo màjọ́gùn mẹ́ta aládùúgbò òsùn tẹ́ ẹ bá sì máa ń tẹ́ ń jó pọ̀ fún yín táwọn ń jó nǹkan fún ẹ̀yin kọ́ o táwọn ń jó nǹkan fún bá máa ń ń jó pọ̀ àní wọn a máa jógbè gbígbé orí àtàn ṣé ẹ̀gbọ́n tí wọ́n lọ́ọ̀yì. àwọn gẹ́gẹ́ ẹ ló ń tẹ́ ń dó fáwọn èèyàn bóòlù èèyàn ọgbẹ́gbẹ́ ó sì lọ fọ́ ara rẹ̀ kó gbẹ gbígbé orí àtàn tí ó kónú apẹ tí ó bàtà rẹ sí tí ó àádà sínú epo tí ó máa lọ fọmọ tó ń jó ẹ dèdèrè tí òun ọmọ jẹjọ fún yàrá rẹ rẹ pé wọn ni ládàá kọ ládàá wọ́n ti gba iPhone ten lọ yín wọ́n ti fi kakulétọ̀ ó ti dàgbà pé bẹ́ẹ̀ ni wọ́n fi calculator rọ́pò fún yín wàláì bẹ́ẹ̀ nù àwọn sẹ́wọ̀n iṣẹ́ kan bẹ̀ tí a máa ti fómìnì tí wọ́n ń wọkọ̀ wàláì mo fi tí a bá parí iṣẹ́ nǹkan wọ́n wà lọ kò mọ́ ìgbẹ́ tútù orí ọ wà máa hó orí wọ́n tún lè ní ọmọ léwẹ̀ lu ọkọ tó bá fẹ́ èèyàn tó ga tó ó ti rí mò wí pé kì í o. ó lè ó sọ̀rọ̀ aláàbẹ̀rẹ̀ ẹgbẹ́ kó jẹ́ ọ̀rọ̀ aláàbẹ̀rẹ̀ aláàbẹ̀rẹ̀ wájú àwọn àwọn ẹ̀kọ́ tó ń gbé parí ẹ̀ yá àgbàdo ìdílé rẹ̀ ló ń bẹ̀rẹ̀ dáhùn.